station. Hi, I'm Ozzy. Like the trees in the summer, when the seas are troubled. on the clock, and this is Fresh 105.9 FM. Very good evening and welcome to Taraka Tuesday on the Road Show with Rolake. I trust everybody's doing okay, and I'm going to be here with you till about 9 p.m. tonight. Let me give you a quick rundown of things to anticipate on Fresh 105.9 FM from now, 4 4 p.m. till 9 p.m. tonight. We're going to kick off. I've got the ladies in the building. In a short while, I'll introduce them and also introduce our question of the day. I will do that from now until 4:35 p.m. At which point we'll be switching things up on the station at 5 p.m. Do not forget to stay tuned for Let's Talk About It with Sir Yinka Ayefele, and the newest doctor. Okay, well, one of the newest because we have two new doctors in the building. Yes, we've got Dr. EOB, and it's only Shegun Bamidele alongside Sir Yinka Ayefele on Let's Talk About It from 5 till 7 p.m. And at 7 p.m., we switch things up once again for the national news, first in English language, and then the translation in Yoruba language comes up right after. At 7.30, I'm back with you on tonight's edition of The Other News, and together we'll see what's trending in newspapers across the country. We'll do that from 7.30 till I say my thank yous and goodbyes at 9 p.m. So that's the full rundown of things to anticipate on Fresh 105.9 FM from now till 9 p.m. My name name's Rolaka Daring Oderindi and I welcome you officially once again. We'll take a quick commercial break. When I come back, I'll introduce the ladies and the question of the day. So stay tuned, guys. And don't forget, if you're not following us on our social media platforms, this is a good time to do that. Get on Twitter, get on Instagram, and join the family. We're on Facebook as well. Don't forget to like our fan page and be a part of the Fresh FM family online. Don't go anywhere, don't touch that dial. This is Fresh 105.9 FM. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then uh-huh. traverse on the trajectory <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. Now, where's that duplicate note? <sighs> Today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubik malt. <sighs> Enjoy the silky smooth taste of Dubik malt. Dubik malt, crown the moment. Valeria no be play play matter. You go combat action for your body. Anytime malaria show, knock am shala them. Oh. Anytime malaria come, oh. shala to shala them. Oh. If malaria trouble you. Má ṣe gba ibà láyè lára rẹ o, tètè kojú rẹ̀ pẹ̀lú Shalatem Shalatem jẹ́ ojúlówó oògùn ibà tí a fi atẹ́mítà àti lumefantrine ṣe láti ọwọ́ Shalina Healthcare ní ilẹ̀ tiwantiwa Nàìjíríà. Shalatem wà fún ọmọdé ó sì wà fún àgbàlagbà pàápàá jùlọ ó wà fún gbogbo ọjọ́ orí wàyé o. Rántí láti lo Shalatem pẹ̀lú oúnjẹ tí àlàáfíà ò bá wá dé bá ara rẹ lẹ́yìn ọjọ́ mẹ́ta tètè kó ya lọ rí dókítà. ìgbádùn ìsun apple ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọn rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. nine minutes past 4 p.m., and this is Fresh 105.9 FM. My name is Rolake, and this is The Road Show. So, last week, Tuesday, and I think the Tuesday before last as well, I was joined on the show by Mary Gift Sunday and Dami Amol. And the ladies are in the building with me today again. Hi, ladies. Good evening. Welcome, welcome. Good evening. <laughs> I like that. like a chorus. Welcome, <laughs> guys. nice you. to have you here. so, we're talking, here. last week, we were talking about the ludicrous things that our mothers and fathers used to tell us when we were little. Yes. Today, we want to talk a bit about indecent dressing mm. or hmm. dressing the way you'd want to be addressed, right? Dressing yes. appropriately for situations. A video has been trending over the weekend and it's still trending today, to be honest, because Auntie Kemi Oluloyo decided to interview the lady in the video. And this lady was a wedding guest, I'm assuming a wedding, yes. an Owambe guest, yeah. And she was in a, uh, you know, trad, but this outfit, you know, it was a lot, <laughs> a if lot. I can put it like that. Um, she had like a corset kind of top on and she's a busty lady, so everything at the top was pretty much, you know, there for the scene yes. and the taking. And she was dancing in ways that people might consider perhaps seductive. Yes. I remember I was in an event center, I was in a hall, somebody recorded her doing all of this and it's there trending online. Obviously, there were two schools of thought on social media. Okay. Those that were condemning her and saying this is completely inappropriate and unacceptable. And they were the ones that were saying, ah, ah KPK, OPP, and the like. So, you know, there were some people that clearly didn't mind and liked it, liked what they saw, yes. and there were others that condemned and thought inappropriate. Now, before I get your thoughts on that, I want to throw you back to a couple of weeks ago, yes. where yet another video was trending of a lady that was a wedding guest on the bridal party. Yes. And she as well had a buba sort of top on yes. that was very inappropriate. Everything on the top was literally outside. Yeah. And she was dancing behind the bride and one of the wedding guests, I guess he was so mesmerized, he yes. bypassed the bride <laughs> and started to spray, spray the sister with everything on display. Mm. And a lot of people were complaining about that, saying, ah, as a woman, if that was my wedding, I'll bounce her. Mm. So my first question for you ladies is, first of all, if that was your wedding and as you're on the high table there with your husband on the stage, you sight that kind of lady dressed with everything exposed, how would that make you feel? Would you want them to bounce her from your wedding? Would you want her to stay? That's my first question. Well, if I'm that means talking, that, guys. If I'm to answer that, mm. to be sincere, um, dress the way you want to be addressed. Apparently, that's a cliche. Nobody goes by that statement anymore. Hmm. So it is normal for anybody to have different styles sewn for their Owambe party, okay. Owambe okay. event. So if I have so anybody dressed in such attire, as long as you're not getting attention, you have no problems with me. If you're not getting attention, you're not hijacking my event, you have no problems with me. But if I observe that everybody's looking at you, just one or two persons out of everybody <laughs> In fact, my husband is already commenting. <laughs> Damn, I'll call gonna... you. I'll call you specifically, babe. I beg. Try and make sense I beg. <laughs> okay. You heard from Dami, she ain't gonna have that if she reckons the girl is, you know, stealing the spotlight. Yeah. Mary Gift, what would I you do? I think Dami is so nice. Mm. I wouldn't wait to observe. Oh. Once I, because the thing is, if you're my bridal train, it's assumed that you're my friend. Exactly. If you're my friend, common sense will teach you that you can't dress that way. I won't dress that way to your event. You shouldn't be seen dressing that way to my event. So once I even just see you, like you just, babe, congratulations, auntie, find your way. Go, I won't allow you even step into the event. I'm just being frank. I'm sorry. I'm like Dami is nice enough to allow her even stay. You won't stay. You either go and change or you go home. Okay. Fair enough. So you've heard what the ladies will do and how they feel about receiving that kind of guest at their wedding or being a part of their bridal train. Let's take it out to society at large and I guess the way people dress in general. Dami said something, dress the way you want to uh, you want to be addressed and that she reckons that is few and far between these days that people just dress anyhow. Yeah. I think that perhaps westernization, urbanization, yeah. and the things that we see on television, mm -hmm. we just want to absorb everything. There's a trend I've noticed that I think is a bit crazy. <laughs> I'll go to the market. I dress for comfort. I mean, everybody that knows me, I'm not a prude. I'm not mm-hmm. like covering my eyes and my. I'm not wearing gloves in the heat. No, I would wear my little spring dresses when it's appropriate and when it's not appropriate. Mm -hmm. I mm-hmm. wouldn't wear that, you know. But to go to the market, I'm in Nigeria. I'm in Ibadan. I know to dress appropriately. Yes. But I get to the market and I see people in bomb shorts. That's silly. Some people do, some people don't. But and sometimes I sort of wonder: Is this a new trend? Is it fashion? Am I being a prude because I'm getting older now? You know, or is this just inappropriate? Seeing as we are in Africa, right? Something, same thing with churches as well. I often find that sometimes yes. the kind of dresses people wear to church, church, and you'll be wondering that should go into the club is entering inside the house of the Lord, and mm -hmm. you mm-hmm. wonder how do you juxtapose this bodycon dress that fits Friday <laughs> night mm-hmm. <laughs> at a groove. How do you juxtapose wearing it to church? I don't know. I want to hear from you guys. I think the problem we have mostly is finding balance. Sometimes we take things to the extreme. It's okay to look good, but once your looking good begins to make other people give people discomfort, then you should rethink. Another thing is when you go to Rome or when, when you find yourself in Rome, you should act like a Roman also you have to consider the culture hmm. of the hmm. place where you find yourself. Cultural context. Exactly. You can't just say, okay, because I'm a funky person, you want to go to a place like maybe Bere, Oj, and you're wearing just your swimming trunk. They will make <laughs> jest. yes. You're you right. can do that maybe when you're on Miami Beach. Yep. But you can't do it at Bere because they will just be like, she she probably has lost her mind. Mm -hmm. So finding that balance, knowing I can dress like this in certain places, I will be accepted. In other places, if I dress that way, uh, it will just be embarrassing mm -hmm. for me. Mm. Well, I would like to buttress a point, talk about balancing. Well, it's the truth. Wherever you meet yourself, wherever you find yourself, at least you observe the people, the society you mm -hmm. belong to. Look at one or two persons passing by. Are they dressing the way you intend to dress? Yeah. At least that should give you a mindset of mm, if I dress like this, when they look at me like a vagabond or something. Mm. You know, there's some things you should be you should have known for yourself. There's some things you shouldn't be caught doing. There's some mm. dresses you should be caught wearing. Like for me, I love to dress, you know, mm-hmm. I love to look good. You call it sexy, I don't know, but <laughs> sexy. Mm-hmm. yeah, <laughs> because I think um, for me, I have different motive about it. I am I'm on the big side. I don't like to wear things that will make me bigger. Mm. I like to oh. dress sexy and to look good for myself. Mm. So people will see me and not say, "Mama, mm. so oh, she's a sexy lady." Mm. So while doing that, I do not have to lose my own responsibility mm, as a Nigerian. Hmm. Yeah I am a Nigerian. I should understand that this is African Thank you. culture, and I should understand that I should imbibe it in my everyday activity. Exactly. So that affects the mo- the, mo- the way I dress and the way I speak to people, the way I go to places. So balancing everything. You don't just do things. You know, people overdo things. Nigerians, for example, they overdo yeah. everything. Okay, they bring this thing, this okay, Western culture. You want to do this, you want to dress like this. So they will say, Yes, I'm in vogue understand. And then we take it to the extreme. Take it to the extreme. Yeah. I want to open up the studio lines. We're not here for too long, and I want my people to get involved in today's conversation. The numbers to dial are 080-3232-1059, 1059 On Twitter, you can drop your comments at Fresh FM Ibadan. We're talking about that video that was circulating over the weekend on socials. The wedding guest that you know was dancing and dressed. I don't want to say inappropriately, but really that's what she was doing. She was was dressed and dancing inappropriately. Hello, good evening. 80 Those are the numbers to dial if you want to be part of the show. Hello. Hello. Hi, good evening. Good evening. What's your name? Where are you calling from? Okay, you might want to call us back. The numbers remain the same. Now, there's something about, you know, being sexy without showing every Everything. single thing. You know, there's, you know, beauty in simplicity, in subtlety. Mm -hmm. Hello, good evening. Good evening, my digital captain. Nice to have you on the show. Welcome. Is this Inolaji? Yes, Inolaji Akiloye. Welcome. Let's have your contribution. Well, I watched the video of mm. that lady parading uh, every every. Okay. He's, un- he's uncultured regardless of the uh, whatsoever, I saw how they were even interviewing us. She was trying to shed in crocodile, tears, <laughs> which I believe the addressing doesn't project uh, like a well cultured Nigeria or an ISO hmm. or comfort. So if I happen to be a banker or part of the celebrant, systematically I have to arrange set of people that will work out Hmm. If you are not invited, this but if you were in the, that. if you were in the bounce and you were a wedding guest, you know will you be part of the guys eyeing her? Huh? Hmm. why not are we? Why not are we now? Sure. <laughs> so you two, you be eyeing the babe. You are part of the problem. Sure. <laughs> thank you very much, that? and thank you for your honesty as well. I appreciate you. If if he was a bouncer, he won't let her get in. But if but he was a guest, he would admire her. Of course not. <laughs> Hello, good evening. Hello, good evening. Hi, good evening to you. What's your name? Where are you calling me from? I'm Jide from Kolaba. Hi, Mr. Jide. Welcome today. Let's have your contribution, sir. now, on the, the lady hmm. and other ladies who normally dress like that. Now, those kind of dresses attract, they used to attract men. We we we go for that kind of um, dresses. We, hmm. you know, we look at them, but ninety-eight percent of men will not want to marry those kind of ladies. Hmm. But they, but they get attracted to um, to us. Hmm. We love saying that, but we don't want to have them as um, a friend or a wife. Hmm. hmm. Yes. Okay. That's that's what men are. So thank you. Thank you very much. Thank you. Clearly, we know the way. Well, I don't want to say we know. I know that that will definitely be attractive to a lot of men. Right. Of course, a lot of men will be angry because why you just dressed like that, right? Yeah. For many reasons, why you like that? Why are men looking at you? Um, I don't have as much as you. <laughs> Those are some of the reasons why <laughs> women might be upset, but it doesn't change the fact that it's men inappropriate. Hello, good evening. Call me back if you can. Call me back 080 32 32 1059 080 7777 Hello. Hello. Hi, what's your name? Where are you calling me from? Good afternoon. Good afternoon. yeah, it's Oluwaferemi from there. Hi, Oluwaferemi. Welcome. Let's have your contribution today. Uh, my caller from Bera, if you can call back, call back, please. You were already giggling, and I really wanted to hear what you had to say. So please, if you can call us back, call us back. Let's hear your thoughts on what we're discussing today. Hello, good evening. Hello, good evening. Hi. Yeah, this is uh, Sukomi from Jebu. Hi, Sukomi. Welcome on the show. Let's have your contribution. Yes, I, just want you to know that when it comes to rape all over the place, this that this we are talking about is part of the inducement for it. You see, when men like that man talked the other time, see such things, they get aroused and when they get aroused like that, it doesn't come down easily with some men. And so, even when the lady has gone, the man is still up, probably looking for how uh, to, you know, calm himself with a, a, a lady. And that is when some innocent lady become victim. Okay. Maybe when they get to the corner. Okay, thank you very much. I hear what you're saying, um, but I think that's an excuse. This is an adult man we are talking about. You get aroused because of something you look at. Yeah. You control your erect, control your arousal. Yeah. That is not an excuse to ragabo anybody and rape at anybody. Mm -hmm. That's not an excuse. I mean, yes. we have people that cover everything. What and traditionally we refer to as elehas, mm -hmm. and they mm-hmm. still get raped. What's the excuse for that? When they are not exhibiting or showing anything. I'm not doubting that sexual deviants might see a lady dressed inappropriately, and that might ginger them Arouse, to want to yeah. do something, mm -hmm. but that's not an excuse. You are an adult. Control your urges. Control yourself. Or don't look. Just look away. Simple. Hello. Good evening. Yeah, good evening. You know, I salute you. Welcome on the show. What's your name? Where are you calling from? Yeah, this is Ahmed Dombo. Hi, Ahmed. Welcome, my brother. Nice to have you here. Thank you. Yeah. For me, I think nobody should justify the way Lady Gaga is. That's why they need this law. You can't just use that to justify it. Like you said, I think people should be able to, condemn, to control themselves. And I believe that a lot of guys lack self control. Mm. They don't know how to control their little dance Mm. And people should also learn to control their little dance And regarding this issue, I, for me, mm. I think the lady is not well cultured. Hmm. And I believe that the lady doesn't really have relatives in that wedding, if we have someone like uh, our uncle or something like that, they will have questioned her regarding that. I, I love the fact that someone like that should be what they will walk out of that, I mean, event space. Definitely, if they have bodyguard or security man just to buy, buy, just walk them out of the place. And also, I think there's a new trend now. Hmm. I think a lot of bridal clips normally dress maybe not that different. And I think I don't really love that trend though. Hmm. But a lot of them are they are maybe they believe that they can find husband from that wedding ceremony. Hmm. That's why they normally dress like that. But it's not really cool for me. Hmm. And also people feel like I mean I mean the lady other lady said that people should use the environment. You should dress to the way you look at the environment that this I mean, Firstly, environment really be my brain, mm -hmm. or something like that. In order you know, to be aroused by other people and to be, I mean, I mean, call our attention from other people that not really want you as a person. It's quite embarrassing for me. Thank you very much. Thank you so much, yes, Ami. I appreciate you as always. Thank you for being part of the show. Hello, good evening. Yeah, good evening, my dear I salute you. Welcome. Yes, nice. How's your day? Not bad. How's your day going? You thank God. Uh, this nice. is Faith from Akimara. Welcome, Faith. Let's have your contribution. Yeah. No, there's another that said the way you dress, that's the way they will address you. But uh, that should not be an excuse for anybody to read. Mm. Mm-hmm. You see some mad women undressed. Mm. Why not go to them? <laughs> That's a valid point. Very nice. So, so when we, we, we will not say because someone uh, so you have just said it all. you have answered some people that still cover their heads, cover their toes, cover everything, they still get raped. Yes. Mm-hmm. So it is women that need to caution ourselves. Mm -hmm. Always be satisfied with what we have. And ladies also, everybody, you just need to check yourself. Is anything you are doing, is it right or wrong? So some of them like that, men may have them as their girlfriend, but most of them they don't pray to have them as a wife. Hmm. So mm. we, we, should always check ourselves in anything we are doing, is it right or wrong? Okay. Thank you. Thank you very much. Thank you very much. I've had so many men say on the show today that uh, many guys would like them to have as girlfriends or side babes, yeah. but nobody wants to have them as, as well. Who now marries those ladies? Because they're married too. Yes. Hmm they're married too, so let's not deceive ourselves, guys. In mm -hmm. fact, school, there's a school of thought that believes that bad girls get hooked faster the guys, than the, the good, good girls, girls, that don't show anything, yes. that don't expose anything. So, to be honest, as women, we really don't know what you men want. <laughs> we are just <laughs> vibes and inshallah. You say dress decently, but then the ones that dress decently say, ah, oh look boring yeah very boring then the one that exposes you say yes now go you I can't take her, i can't take her out i can't take her out you know but then the one that is exposed, ah, you, you have so many things to say. Just find your own person. <laughs> That's what I say. I ain't trying to analyze what makes, you know, Think what keeps you guys kicking, gets you kicking. Hello, good evening. What's your name? Where are you calling from? Okay, so you think our friends didn't try, but she warned her. Uh, yeah. Okay. So, that's a valid one. That's a valid question. Valid point. Thank what, you. What if our friends are same as her? That's true. Yeah, and there are some that, people that also don't listen. Yeah, and that was why I said if you are my friend. So it, it also boils down to the person involved if you're my friend, you should already know that. Let me make you guys laugh. They, she had she was interviewed by Aunt Kemi, lawyer, mm -hmm. and Aunt Kemi asked her that people have been saying if you go if you dress this way to somebody's wedding, how would you dress to their wedding if they invite you? And she said that was her family member's <laughs> wedding, mm -hmm. and then she would go to her family member's wedding like that, that God nothing born any of us, she would come to our own wedding too <laughs> like that. So I'm sure friends were there, relatives Parents. were there, but something about us in our societies. We're good at talking about people. We're not good at talking to people. People. Hmm. So there would have been aunties eyeing her there aunties murmuring my oh, yeah. one year even telling her she looked beautiful but some people will be saying you look beautiful nobody will come up to her and say why did you wear this yes. it's inappropriate only a few people will be brave enough to, to go up to her to yeah. say that but we're good at saying a lot of things behind people's back without actually addressing them physically. And so. we should work on that because I think we, we get to be hypocritical. Lot, if we get lot. to that's, to that's judge the them behind. Actually, the I found myself in a spot where I had to talk to someone that had a, an outfit for a wedding. She also had a cape for it, and she said she was going to go that way. I risked being her enemy. I just had to tell her, I said, This doesn't look good on you add that cape to it if you're not adding the cape we can but I, wouldn't, I wouldn't live with that on my conscience that i didn't tell you we can assume that lady is someone like that person you talked about because it actually, yeah because it actually went out she, you went out of your way to intentionally make that dress, dress that way exactly she probably could have gotten a lot of people tell her this isn't too cool and she yeah. like hello i'm wearing it like that uh, yeah. are you me i mean you are you this eh, <laughs> you then like you go that. to go and <laughs> have your wedding you don't have to be at my <laughs> so, wedding we're almost out of time, guys. It's 8.30 on the clock. We've got back to back. Oh, 4.30. I don't know why I keep moving. I'm telling you, I'm from the future. <laughs> I'm already in 2022, Yay. my people. <laughs> We're almost out of time. Um, I'm going to say my last words and I'm going to get the ladies to give last words as well. And my last words today are for the people younger than me that are listening, ladies, and the ones my age and the ones that might be a bit older because, I mean, self-esteem and insecurity issues is not age – you know, restricted. So anybody might be going through it. I want you to know that you are beautiful. Um, you might not be beautiful the way society says that mm -hmm. beauty is, yeah. but you are beautiful. Mm -hmm. And there's something about confidence that you don't just let your beauty shine through. You yeah. don't need to be naked to be beautiful. Yeah. You don't need to be naked to show your confidence, even if you have a banging body keep it under clothes and save it for that special person. And mm-hmm. trust me, if your body is that banging, even with your clothes on, we can see. We know. You don't have to put everything on display for you to boost your self confidence because really, does it make you more confident? Mm -hmm. And then what happens when you don't get that validation, mm -hmm. you know, mm-hmm. from that outfit that you wore that you thought was going to make heads turn. Sometimes where heads turn, they're turning because they think they've seen a mad person, mm <laughs> -hmm. not mm-hmm. because they've seen something they like. Mm -hmm. So mm-hmm. bear that in mind and reaffirm it to yourself every day that you are beautiful and your beauty, whatever it is, even with scars, is perfect just the way it is. Yeah. Those are my last words. Dami. Okay, I, I would like us to relive the statement the way you dress is the way you're being addressed. I really do not want us to take it as a cliche anymore. It's the truth. And let us bring it back. I understand the way you dress can somehow, however, boost your confidence and your self esteem. Regardless, you need to dress decently to attract a decent person. Very nicely said. Dammy, Mary Gift. I think for us, for me, I tell ladies, be like a book that is being read. If everything about the book was on the first page, then there's no reason to read I mean, so leave something to imagination. Let there be some suspense. So, I mean, let that reflect in your dressing. Fantastic. I can't add much more to what my ladies have said. Shout out to Dami Amo and Mary Gift Sunday. We'll be back again on Tuesday next week discussing matters arising. <laughs> I don't know. <laughs> yes, because this was a matter arising. yeah, sure. <laughs> Thank you very much, guys. My name is Rola Cavello. This is Fresh 105.9 FM. I leave you in the capable hands of my studio manager, Engineer Femi Alavi. Don't go anywhere, don't touch that dial. Hi, I'm Ozzy Uma, and I'm always tuned into my favorite radio station. Fresh. Fresh. Yeah, fresh. Look what I brought for you. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers a member of Standard Bank Group. ohun rere á máa jẹ́ ti tàwọn tí ìpadàbọ̀ wọn gbóná jọjọ ṣé ẹ tún fẹ́ gbọ́ ohun rere á máa tẹ̀lé àwọn tí àyè tàbí ìgbà kò dí àkókò ìdùnnú wọn lọ́wọ́ ní ìgbà kankan nítorí pé ìgbádùn ló ṣe pàtàkì ló sì ṣe kókó kì í ṣe agbègbè tí ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ohun rere wà fún àwọn tí ń béèrè àríyá pẹ̀lú smooth àti orin aládùn ní àkọ́tán ohun rere máa ń ṣe àwárí àwọn ọ̀dọ́ alákìtiyan léyìí tí Smooth Chapman mú kí ayé wọn ládùn kó lárinrin pẹ̀lú èròjà ọ̀dọ̀ Smooth Chapman aṣaralóore gbèrò nípa Chapman mo smooth. ìgbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọn rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Eh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. just go straight on longitude 155 take a 360 degree turn then ah. traverse on the trajectory <laughs> and bam you enter the streets you can't miss it at stabic ibtc pension managers we believe that preparing for the future should be easy email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started stambic ibtc pension managers a member of standard bank group it's happening again. It's time to celebrate the yearly Fresh from Children's Party. Children, make some noise! Fresh FM Children's Day party happening once in a year is going to be different from the normal. Both young and old will get the opportunity to meet top-notch actors, musicians, presenters, comedians, dancers, kings, chief, and so much more. Mommies, daddies, and children come dine and wine with your favorite personalities on the 27th of May 2021. Don't miss this day for anything, cause it's going to be filled with fun and lots of merries. Plus, each and every one will be going home with a full gift package. For sponsorship details, call Baba Tumishe on 0806 313 2149. Senna on 0706 382 4093. BYC on 0706 657 8067. Fresh FM Children's Day Party on May 27th. It's going to be different from the normal. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then uh-huh. traverse on the trajectory. <laughs> and back. you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. Fresh 105.9 FM, invigorating. Hello. Glad to have you join us on a fresh edition of Raleigh Academy on radio. Raleigh Academy is a reputable organization that offers educational services in online businesses and financial education. The ultimate goal here is to equip anyone in search of a genuine opportunity to create a new stream of income or add to their current stream or streams of income from the online business world, that is, the internet. In today's program, we will be looking at the three core factors of wealth creation. And in the studio with me is an e-trader and an online entrepreneur with Raleigh Academy. He is trained by the London School of Business and Finance and also the London Academy of Trading. He has certification in technical analysis from Cyprus. He has gathered over 12 years of experience in financial trading and technical analysis. Here is Michael Akinwale Thanks for joining us, Michael Akinwale. Thank you so much. Beautiful day to be in the studio, I can tell you that. Okay, so we're glad to have it. Let's get to the business of the day. The three core factors of wealth creation. What are these three factors that people should focus on? I'm going to be very frank with you. And if you are listening to me, you're a business person, you need to actually listen very carefully because these critical factors are extremely important actually when it comes to succeeding in business right now. And I'm going to be laying them. Number one, is the fact that your business must have a very valuable product. Okay. Valuable product. Number two, that valuable product must be needed by volumes of human beings, volumes of people. And number three, those volumes of people must be buying these products frequently. It's VVF value, volume, frequency. If your business or your product has those three factors embedded in them, I can guarantee you it's going to build you wealth for a lifetime. Wow. Value, volume, and frequency. Absolutely. Do we have businesses that fall in this category specifically? Sure. I'm, I'm going to be looking at two industries very fast. Number one is telecoms. They give you credit or data, which is value. Okay. And they give it to volume of us. Like in Nigeria now, for instance, we have about over 100 million human beings who are actually buying data and making calls. Uh-huh. That's volume. Number three is that we need to keep recharging. And because of that, the telecom industry is one of the most successful in Nigeria right now, right? Mm -hmm. Absolutely. Take oil, for instance, also. They give us petrol, for instance, value. This petrol they give to millions of people. Look at the number of cars on the road. And thirdly, we need to keep refilling our tanks frequently. You can see it now. Yes. Value, volume, frequency. And you notice that these two industries are extremely successful. So if you can build these three factors to your business also, you can be this successful also. <laughs> I, I mean, uh, Michael, we're talking telecoms and oil and gas. These are very big industries. Yes. That require a lot of capital to get into. Absolutely. What about small businesses? Can a person add these things, you know, to build a small business? Yes, yes. So you have to do a research, for instance. Before you start any business, you sit down, you do some analysis and calculations. Does my business actually answer these questions? If they don't, it's going to take a lot of time to build build wealth. All right. And from our research, one business we have been able to see that fits this factor is e trading. Okay. In e trading, you are trading value, currency, commodity of commodities. Number three, you are trading them in volumes and you can do it frequently every day. So even though trading is a small business, it's something that answers these three criteria, which is why with e-trading you can actually build wealth. So what is e-trading? For some of us who are listening for the first time, e-trading actually means electronic trading, and it's simply the buying and selling of financial instruments in a bid to make some profit. Okay. So e-trading fits this criteria, and I can tell you everybody should begin to look to it to see how they can build new wealth for themselves. From everything you've said so far, the prospects look really bright for e trading. Absolutely. Can anyone start this business of e trading without stress and still build wealth? Yes you can actually start e-trading right now and begin to build up because it's very simple. If you have a phone with you right now, or you have a laptop, or you have an iPad or a tablet, then you can do this business and it's pretty simple. Let me use a case scenario to give an example of potentially how much one can make in the business of e-trading. If we check a, a, a currency like pound against the dollar, mm. from January this uh, year 2021, pound had fallen. If you had sold pound from the beginning of this year, pound had fallen about a thousand points. Now that means if you are trading, for instance, a $10 per point movement, that's $10,000 profit this year alone from pounds. Wow. And it's not as if when you place that trade, you sit down with it. No, you are busy with your business, you are busy with your job, you place a position on the pound, and as the year is going, you are making money there. And imagine if you did that on pounds, you did that on euro, you did that on oil, you did that on gold. Gold. By the time you combine all of this together, Imagine what your portfolio can look like this year alone. And you can do it from your phone. I mean, it's as simple as that. You don't need to open any shop. Just from your phone or your bed or even while you're in the toilet. And you could have potentially made this. That's some of the reasons that makes e-trading fit this criteria that I'm talking about. Anybody can do it and you can start it immediately. Now, this, this is getting more interesting. How can one start this lucrative business of e-trading? Well, I always recommend everybody should first get educated. You need to get a training. I get my point. Mm. Even I personally, apart from training myself and developing myself, reading books and watching videos, I've also spent personal money to actually go abroad to learn Academy of Trading to get proper training, business of trading. So education is actually the first step. But thank God you don't need to travel anywhere again. Rally Academy, right here in Nigeria, has brought this training to you. And that's why we're having what they call the e-trading foundation program the e-trading foundation program. Now it's a foundation program because you also need to lay the proper foundation. Remember, the foundation of a building determines how strong the building will be, also determine how tall the building will be. So if you really want to get big in this business and go fight this business, then you need to join this e-trading foundation program. We are going to be helping you to open your e-trading account. We're going to show you how to buy, how to sell, look at commodities trading, currencies trading, look at indices trading, all these things. We're going to be looking at them at this e-trading foundation program and i think everybody should make sure they attend this training and begin their journey to create wealth now michael this foundation program is sounding like a, a very loaded one absolutely how much does it cost to attend the e-trading foundation program guess what you get it for free courtesy of rally academy and there's no prerequisite qualification which means no matter who you are whether you're a businessman employee or retiree you're a job seeker a housewife even a student as long as you want to begin to create wealth with e-trading you can attend this e-training foundation program. It's a free three-hour training, and I can tell you, you can never remain the same. What else would participants benefit at this program? Okay, there are two major things that I think people should also look forward to. Number one, the first 50 people to register for this training, you're going to be going on with an educational DVD. Now, this DVD contains trainings that you can continue at home on e-trading. I get my point. Okay. So we're going to be giving you this DVD for free at this conference. Secondly, everyone that attends this training also qualifies for a 125% beginner's bonus. This one, 25% is equal to at least 125,000 naira that participants can add to their own capital to start trading in the business of e trading. You get my point? Okay. So be at this training, come and get your DVD, get your 125% bonus, which is at least 125,000 naira. And I can tell you, you can start your journey to begin to build wealth with e trading. Okay, so let's run through the dates, time, and venue of this training and how participants can register to attend. This training will be taking place for two days right here in the city of Ibadan. You don't need to be there for the two days. Just pick one of the days to be there. And the date this conference is taking place is this week, Thursday the 20th and Friday the 21st of May 2021. The that again is this week, Thursday the 20th and Friday the 21st of May 2021. On these two days, the time will be from 11 a.m. to 2 p.m. From 11 a.m. to 2 p.m. So three hours of very, very life-changing time. The venue of the training on those two days will be at Jogo Center. Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Jogo Center, Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Very popular place you cannot miss it. It's also very important that you register to be at this event so we know you are coming and we can prepare for you. So take your phone right now. Let me show you how to register. Now, if you attend on the first day, which is Thursday, 20th of May, 2021, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 090 4000 Let me tell that phone number again 090 four zero zero zero five zero zero five. Now, if I tell the second day, which is Friday, the twenty-first of May twenty twenty-one, send an SMS with the word IB2. That's IB for Ibadan. And number two to the same phone number zero zero zero nine four 090 zero 5005. Let me tell that phone number again zero zero zero nine four zero zero 5005. That's 090 4000 5005. Thank you. We have to go, but remember, opportunities come once in a lifetime. This might be that opportunity you've been waiting for to build wealth as an individual. Take it and be at this event. Bye for now. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. All right, a beautiful evening, ladies and gentlemen. A beautiful time again. It is to celebrate all the latest and the biggest news making around this particular time in the world of sports, Nigerians, welcome to the second phase of Fresh Sports on Fresh FM 105.9. This is the Leicester City of all radio stations in Nigeria. Don't get it twisted. This is the voice of your radio G. My name is Gola Ho Olalere the voice you can trust when it comes to preaching the gospel to you. According to Whatever Sport, Harvey Kelly yesterday confirmed he wants to leave Tottenham Hotspur at the end of the season after expressing his desire to leave. Premier League big boys are checking their wallets right now if they can afford Harry Kane. But of course, this afternoon, Tottenham Hotspur have responded with an official statement on Harry Kane's desire to leave more than 48 hours after playing in the final of the English FA Cup. The Blues and the Foxes will clash again this time. It is all about the top four battle. From the world of basketball, don't forget 2021 NBA postseason is finally around the corner. But of course, course, uh, before we get to the playoffs, uh, there is going to be the playing tournament. Uh, and of course, it is happening tonight. Four teams in each conference will be playing in the final two spots in the first round of the playoff. From the world of boxing, let me confirm to you that a ruling has been it has been confirmed that Tyson Fury must fight Deontay Wilder in the trilogy before September 15. That means the world unification bout between Tyson Fury and Anthony Joshua is in doubt. We'll talk about all of these and many more in the course of this program. But of course, straight to business starting from the MPFL. Nigeria Professional Football League taking update from the camp of the Pride of Rivers, talking about Rivers United. They've been on top of their game since the start of the second stanza of the MPFL. Their last victory came in their visit to the Inamdi Azikwe Stadium, where they defeated Enugu Rangers by 0 goals to 1 to move from the fifth position to the fourth position on the log of the MPFL. Stanley Eguma is the coach of Rivers United. He has told his players not to get carried away by the sweet victories of Enugu Rangers last weekend, but of course, to focus instead on generating momentum momentum from the win as they chase a first MPFL title in 2011. Ladies and gentlemen, let's listen to the voice of Stanley Aguma, the coach of Rivers United, speaking, charging his boys not to get carried away, but of course to get focused on generating momentum from the win as they chase their first MPFL title since 2011. Well, it was a good game. You know, my players, we They play to instructions and we our plan, according to our plans before coming to Enugu. We know that uh, it's going to be a very difficult game because Rangers is probably a very strong side, you know, contesting for the title. So we had to put our tactics together and then make sure that we maintain it till the end. We got an early goal in the game and, you know, we tried to keep the goal and also went for more goals but couldn't get it. Rangers tried to attack from so many from different angles. Uh, we contained them and also tried to keep them on counter. So I think uh, I think it worked out and they were able to get the, the victory. It is a very sweet victory and we hope that we take it from here. The league is still wide open. You know, so it is now your time for us to start celebrating. We have to keep go back to the drawing board and work harder for subsequent games. There you listen to the voice of Coach Stanley Aguma, the coach of Rivers United. Don't forget, one goal to nil was the same scoreline when both sides met in the match they won rather in Port Harcourt last year, December. Third win on the bounce for Rivers United. They defeated the Yumba by one goal to nil on the 2nd of May 2021. They defeated the Qatar Football Club by two goals to nil on the 9th of May on the start of the second stanza of the MPFL. And of course, last weekend. They defeated Enugu Rangers by 0 goals to 1. Fourth on the log, 38 points, 2 points behind Aqua United. From the MPFL as well, let me also confirm to you that the technical advisor of Ricky Torres are talking about Usman Abdullah has resigned. Ricky Torres has won justice games from 21 games. Uh, this particular season. They've lost nine games and drawn uh, six in this particular season of the MPFL. They are yet to win since the start of the second stanza of the NPFL. They lost to Casino United by five goals to one on the March day 20. They did the clocks at the beginning of the second stanza in the NPFL. And of course, the last weekend, they lost to Nasarawa United by one goal to two right there at the Abubakar Tafabaloa Stadium, right there in Bauchi. In a letter signed by Usman Abdullah himself, he has tendered a resignation letter to the club. But of course, the club is yet to issue an official statement. I stay very much in Africa. Let me confirm to you the CAF has announced a new team that will lead the work of CAF in standing committees. At the previous executive committee meeting in Kigali, the capital and of course the largest city of Rwanda, certain decisions were made and it was confirmed that Mr. Fauzi Legja, who happens to be the president of Moroccan Football Federation, will continue his mission as the head of the finance committee of CAF and will be assisted by Mr. Andrew Kamanga, the president of FAS, talking about football Kampala Association of Zambia in the organizing committee of the Africa Cup of Nations. CAF president talking about Dr. Patrice Mutsepe will lead the committee with the assistance of Austin Emmanuel Senghor, the president of Senegalese Football Federation, alongside Amadou Mervin Pinich, president of the NFF. The organizing committee for Chan is going to be headed by Sidi Mumbo Onjoya. Well, of course, he will be assisted by Moses Magogo, who happens to be the president of the Football Association right there in Uganda, the organizing committee of the Interclub competition, and of course, the club licensee will be chaired by Mr. Ahmed The second car VP will be assisted by Mr. McLean Leshwiti alongside Mr. Jibrila Amido, who happens to be the president right there in Djibouti. Well, of course, the organizing committee for youth camp will be overseen by the third car VP, who happens to be the president of Djibouti Federation, Mr. Suleiman Waberi. He will be supported by Mr. Pire Alan Mugengwe, who happens to be eh, the president of Gabon alongside Mr. Ishola Raji, who happens to be a representative from Liberia. But of course, take a look at the Women's Football Organizing Committee. Kanizat Ibrahim from Comoros will be the president of that particular committee. And of course, a Syrian football president talking about Isha Johansson will be the assistant talking about the VP for the Women's Football Organizing Committee. Those are the committees set aside the committee set aside by uh, the president of CAF talking about Dr. Patrice Mutsepe in the meeting that was concluded a couple of days ago, right there in Kigali, capital state of Rwanda. Away from that, let's go straight to basketball. Of course, it is an exciting end to the season of the NBA. Four teams from the Eastern Conference are set to kick uh, the play-in tournament of the NBA later tonight. Boston Celtics finished seventh in the Eastern Conference of the NBA regular regular season, they will be facing Washington Wizards that finished eighth. The last meeting between Boston Celtics and Washington Wizards ended in a defeat for Washington Wizards, 110 to 111 points. Well, of course, the second game will go down between Indiana Pacers alongside Charlotte Hornets. Indiana Pacers finished ninth in the Eastern Conference. Well, of course, they will be facing Charlotte Hornets in the second game of the NBA playing tournament. The last meeting between Indiana Pacers and Charlotte on it ended in a defeat for Indiana Pacers. Even from that, let's celebrate boxing, where Tyson Fury has been ordered to fight Deontay Wilder for a third time, casting a major doubt over a proposed bout with Anthony Joshua set for August 14. First meeting between Tyson Fury and Deontay Wilder ended in a draw. Second meeting ended in a win for Tyson Fury in February 2020. They were due to fight again for the third time, but of course, it suffered a defeat feet um, due to COVID 19, um, prompting Tyson Fury to seek an attention. Um, talking about um, an authority um, right about now, the promoter of Tyson Fury, talking about um, Bob Haroma said they will not be paid Deontay Wilder to step aside. It is better to get rid of to, to get rid of him. But of course, uh, they want to go ahead with their business. Bob Harum has confirmed the fight between Tyson Fury and Anthony Joshua might have to go down in November or December 2021. Back to the game of football later tonight in the English Premier League. Manchester United will be in action against Fulham at exactly 6 p.m. Daniel James alongside Anthony Martial could return for Manchester United. But don't forget, Fernandez has been named as United Player of the Year for this particular season. Southampton will be in action against Leeds United at exactly 6 p.m. Brighton and Hove Albion will take on Manchester City at exactly 7 p.m. Not forgetting Chelsea up against Leicester City. Chelsea after reported injury concerns. Matthew Kovacic alongside Andres Christensen are back in action, and of course, they could feature for Chelsea later tonight. Messi Mon Mount has also been named as Chelsea Men's Player of the Year. The award will be presented on the pitch later tonight. Ladies and gentlemen, uh, still celebrating football news. Roy Oxen will step down as the manager of Crystal Palace at the end of this particular season. And of course, former Chelsea player, former Chelsea manager, Chelsea legend, talking about Frank Lampard, according to reports, is a strong contender for the job. Talking about the job right there in Crystal Palace are still very much celebrating football news. Karim Benzema is likely to be called off. by France. Uh, uh talking about uh, the Euro 2020 is set to go down starting from Friday, June 11 uh, to July 20, 2021. Um, ladies and gentlemen, Karim Benzema could be called up to play for France. The last time he played for France was in 2015. Right But now, Karim Benzema could be called up to play for France ahead of the Euro 2020 set to go down in the summer. Let me also confirm to you that Belgium has released their squad set to play in the Euro 2020 alongside Poland. They four released the squad set to play in the Euro 2020. Ivan Rakitic is missing in the list for Croatia as part of those players set to play in the Euro 2020. Let me also confirm to you that Edin Hazard has been included as one of those players set to play for Belgium when it comes to the Euro 2020 set to go down in the summer. Ladies and gentlemen, this is the best way to blow my final whistle on the program for this beautiful afternoon. Kenny Ogumiloro will be here tomorrow morning for the fresh edition of Fresh Balls on this wonderful radio station, Fresh FM 105.9. Until then, enjoy the rest of your day. Stay out of trouble. My name is Bola Hon Lire. Until next time, I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. fresh vibes of La Casera with new colorful, exciting look. But the Bamba apple taste no change, oh. Casera, I love this drink. person wey no dey shame wey no dey fear to show e sabi news level na better things dey follow instead make dem talk say cockroach na brown dem go talk say oh it's expert for me <laughs> better things dey follow person wey dey give heavy gbosa come add gbas gbos back to person wey wan give dem gbos <laughs> better things dey follow person wey no condition fit end the flenjor mu because to flenjor na the koko and e fit happen anywhere better things dey follow person wey fit jollificate with only smooth and better gbedu better things dey follow person wey no dolly dey dictionary person wey no coffee kill itself Now you make smooth chapman is summer your life with correct flavour eh It go make your life poof so if you think chapman make you drink smooth. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ibadan kini Fresh FM. Nibadan lawa. All right, we need to slow down a bit. Oh. Thank náà dúró náà keyboard ló ń tẹ̀ ní àbí. máìkì mi ò wá. àlàáfíà ló wà. hello ó ti dé ó ti dé. yóò tún máa adjust yẹn nù. máa adjust yẹn o ọlọ́run ni adjust láìpẹ́. iwájú náà. ìgbà àkọ́kọ́ lo mixer yìí ó wà ní mò ń kọ njẹ́ òde bẹ̀rẹ̀ sí ni kọ dash dash. Ah. Ah, ẹ ti tọwọ́ bọ̀. ẹ ti yí nǹkan kan lórí console yìí o. honestly ó wà zero one ló yẹ kọ́ njẹ́ òun lọ yọ dash dash ta ló yọ nǹkan kúrò lára rẹ wọ́n yọ nǹkan kúrò torí tọ́ ó tó bá tiẹ̀ kọ́ plus plus àbámọ̀ pé fi kún ni. wọ́n yọ nǹkan kúrò ni. ẹ jẹ́wọ́ o four flat kí lọ yọ three flat four flat ni. <laughs> màmá kọ́ tó sún sẹ́yìn ọmọ ra ńlá rondo ti bí nǹkan. Ah, ó ti lọ ọ̀dọ̀ àwọn àna rẹ̀. ọmọ mú wedding lọ́kùnkúndùn ìsà mu lára ni. ó ti ya fọ́tò họ́ọ̀lù ránṣẹ́ sí mi. lọ́wọ́ abami lálẹ́ àná. họ́ọ̀lù tó wọ́n lòrè o. o. ó ní ac wà ń bẹ ní hùn ènìyàn bá wà ń bẹ. lọ́wọ́ abami torí ọ̀rọ̀ wedding ló ń ṣe dúró kí n parí program. <laughs> Eh, kí ló ó ní ẹ̀hún kàn ní kó ń rán mi létí ni oh, owó ní lọ́gbọ́n béèrè ó ti wá bèmí náà àjọ eh, lọ pati lọ́ba ní kí n má gbàgbé ọ̀la o <laughs> mo ní wọn gbàgbé mo ní ṣebí wọ́n ló ń lọ nígbà kájọ lọ. ok ok torí bọ́n travel lé lọmọ ọlọ́mọ ṣe wá lálẹ́ àná mi mọ́. ẹ eh, torí pé travel lé nìní ah, wọn ní kí n má gbàgbé mo ní mo ti gbọ́ ah, ah ọ̀la yẹn báyìí ibi tó ń mo ní mọ́ kó oníhẹ má wọ sọ̀rọ̀ máa bọ. Ah, èmi tiẹ̀ kó akó gbogbo wọn papọ̀ ní ká ní pé mo mọ̀ n bá yọ sọ́tọ̀. Eh. ọmọ pé nọ́mà ọmọ pé rò máa ń kọ̀ lẹ́yìn mi. Ah. èmi torí mo ọlọ́kọ́ lọ́wọ́ sànù àwọn bàtà kan wà tí mo wọ́wọ́ Fresh FM bàtà àdéjáde. tọwọ́dé Fresh FM tọwọ́dé music house níbàdàn. ní twenty ten hmm. bàtà bókù ni. Mm ṣé ìṣe ilé ìṣètò tó ní àwọn ẹ̀wọ̀n ikú kọfẹ́ bá mi jà tó ní àwọn ikú pamọ́ nú ẹ̀ ah. àwọn ikú bímọ nú ẹ̀. èkùrọ̀ méjì kó sísàlẹ̀ rẹ̀. Ah, ok mo ti lóru ẹ̀ rí àbàtà tó bá jẹ kúmbà tó gbókùtà. èkùrọ̀ eh, ló ti ẹ̀kú síbẹ̀. Ah, òkúta tèmi máa sábà gbé. bàtà mi yẹn ọ̀fọ̀n ti bímọ síbẹ̀ rí ó tó gbà kan ọjọ́ òkúmọ àwọn ọ̀fọ̀n ni mo tó dùkọ́ wa sórí gbà tí mo discover pé téèyàn bá ti yọ òkúta hmm. èèyàn bàbá àtà jẹ́ kí ló dé mo ah sórí òkúta yẹn gan eh. nígbà tó tó fi irin sí abẹ́ bàtà yẹn bàtà yẹn ò ní jẹ́ kọjá bí òkúta yẹn bá wà. Eh, òkúta gan ni mo fara kóyà. ni o mo fara kóyà ṣùgbọ́n each time tí ma ti ní mo yọ òkúta yẹ òkúta ń bẹ màá rí i pé ó tún ti jẹ lọlẹ ah. òkúta mi àtúnwọ̀ ah. later mo wá discover pé yìnyín ní yọ òkúta ni tó bá ti jẹ ní apá báyìí fáwọn kan mo fẹ́ ní bóòlù ẹ̀gì díẹ̀ tó bá ti jẹ wọ apá báyìí tó jẹ wọ apá báyìí màá fi ilẹ̀ síbẹ̀ ìgbà míì màá fi màá fi nǹkan lẹ̀ ah. wò mí jẹ́ kí n tún kọ́ ẹ ní nǹkan kan torí kí ni ìfùkẹ̀fùkẹ̀ tí máa ń bá rédíò wá eh, kí ni ìfùkẹ̀fùkẹ̀ tí máa fi máa ń kí rédíò eh. tẹlifíṣàn wá hmm. n lèmi fi ń ṣe gọ́ọ̀mù tí mo fi ń ṣe bàtà. bó sì fi ṣe gọ́ọ̀mù very good ṣé orí bó ṣe wà yẹn hmm. ìwọ kàn rárá run sínú abọ́ kó bu hmm. petrol sí ah, ah. ayọ̀ ó ti di gum inú mo fi ṣe bá bẹ́ẹ̀ ni hook kíní umbrella eh. kíní umbrella ọ̀pá hmm. umbrella kíláàbẹ̀ tó bá ti yọ̀ kan bẹ́ẹ̀ ó fa ìlì ẹnu ẹ̀ ó wàá gé níbi ẹnu tíntín báyìí so bàtà dé tọmọ fi so bàtà bẹ́ẹ̀ ni fúnra mi mò ń ṣe bàtà mi ah. jẹ́ sọ àwọn size bàtà irú eh, eh, different two types of bàtà <laughs> wò mí ṣé ọmọ bẹ́lí tètè ń pè ní àbọ̀sàn. bẹ́lí ti wè gan báyìí palaba báyìí palaba tọ́ba yìí nà yàn tọ́ba yìí fi nà yàn. ó ní black ó ní white ó ní rógódó white. níwájú rógódó wájú. ẹ máa ń là sí mẹ́rin. bẹ́lí ti yẹ. bẹ́ẹ̀ ni táwa ti là sí mẹ́rin ó ṣe bàtà méjì. Ah, irú bàtà fi sí. good sori mi iwájú yẹn eh. wàá kọ fẹ kọ fẹ báyìí mẹ́ta wọn á fi síbẹ̀ apá left wọn á fi mẹ́ta síbẹ̀ ó jẹ́ mẹ́fà wàá gé ọ̀pá kan nìyẹn lára <laughs> lára kìíní ah, béèrè pé mbọ́ni wọn ti máa rí sóòlù. bóòlù ti rí ṣe ìsàwọ̀ ṣe ìsàwọ̀ ìyá àgbàrá bá ń gbé lọ ni sóòlù ah, tágbára bá tójò bá ṣẹ̀ṣẹ̀ dá wò mí hmm. tójò bá ṣẹ̀ṣẹ̀ dá ìwọ wọnú gọ́tà ó lè mọ́ rí bàtà. tó tọ́ ni bẹ́ẹ̀ni bó ṣe tọ́ tí ń fi búrẹ́dì léèyàn lójú títì. ó rí bàtà ìwọ já awọ orí ẹ̀ kúrò sóòlù ti dúró bàtà míì wà tó jẹ́ pé bí tuntun ni sóòlù ẹ̀ ṣùgbọ́n òkè ẹ̀ ló gbó òkè wọn ó sáré dọ́gbọ́n sókè yẹn. a tún pé kinní kan ní rọba sóòlù. rọba sóòlù ó sọ̀rọ̀ ikú tó kú sóòlù tó kó nu bàtẹ. yanni jẹ mu kó dùn pọn mọ. ẹ ẹ ẹran wo ara wọ. all right we need to slow down a bit. we need to slow down a bit. kánkó kánkó ohun agogo kẹrẹ̀jẹ̀gbẹ́ ohun tàwọn akèrègbè. kò sí bá kèrègbè ṣe lè lóhùn tó kò lè lóhùn agogo lẹ́nu. àjà gbìyànjú ọ̀pá òṣòro tìyẹn bá balẹ̀ àmì wórówóró àwọn àjà táwọn babalẹ̀ wọn mì jìnjìnjìn àti àjà àti ọ̀pá òṣòro oníkálukú ń gbìyànjú ni torí ẹnìkan ò ní fàjà kó wọn jọ nílùú aago lọ́ba fi ń kó wọn jọ inú kulu fresh la tún ti ń dún o. ẹ̀dẹ̀ kú àtàárọ̀ ẹ kú mú nǹkan jẹ ẹ kú kó lè dá àti kó wà ń bá kiri. àwẹ̀ ti kọjá. Ah, àwẹ̀ ti tán. àti pẹ́. a kì í wọ pé wọ́n kú àṣekù ọdún. Oh. Mm kú àṣekù ọdún o ẹ eh, eh, àṣekù ọdún la máa eh, kí ẹ kú àṣekù ọdún o ọdún ayabo o ti yabo rẹ ni àwa tá a ṣe tọdún yìí a ṣe tẹ̀mí àwa tá a gba àwẹ̀ tọdún yìí kí ni ń pọ lẹ́rìn four flat ìwọ náà lẹ́rìn àwa tá a gba àwẹ̀ ọdún yìí la gba tẹ̀mí ìtayà tọmọ. àwẹ̀ tó gbàgbẹ́ lọ́fàdà tí wọ́n ṣe àtàrẹ̀ lọ́tọ̀ láyé gan torí ata ẹ̀wà yẹn tí wọ́n wọ́n wẹ́ eh. irú wa fẹ́ẹ̀ pọ̀ jù dunu sí wọlé ọsẹ fẹ kọ wọn báyìí. pàmò gígé tán fi sí yẹn. bí ìkànnà gé ó yẹ kó sì pìnrìn pìnrìn díẹ̀. bí sáìsì ẹnu náà gé ìyẹn mi ò fi bẹ́ẹ̀ lẹ́jẹ̀ ní ẹ̀ irú yun bó ṣe wà àlùbọ́sà yẹn dùn àlùbọ́sà yẹn dùn hmm. so gbà tí máa ro àlùbọ́sà mọ́ ọmọ gígé ọ̀fẹ́ mọ̀ yàtọ̀. sórí wọ́n tún wá gé àwọn ẹ̀dọ̀ kéékèèké hmm. wọ́n tún wá gé àwọn ṣàkì hmm. àwọn wọ́n ṣàgé gbogbo ẹ̀ kéékèèké ní sáìsì ẹnu òun ni ò jẹ́ kí n láìkì. àbó ń jẹ. ní ta ni. I wish you same. èmi ò mọ ẹni tí ń sọ sórí tí ń sọ ẹ ṣe oúnjẹ náà ni. Mm, eh, ẹ Portable <laughs> Portable. dúró ṣe ayéfẹ́lẹ́ ló ń bá sọ̀rọ̀. ṣé dúró ṣé mi ló ń bá sọ̀rọ̀ àti ẹ̀ wàá mọ iṣẹ́ wa ìmọ̀ àlẹ́ gbìn. dúró ẹ mọ̀ sí ṣeré gan. ọ̀rọ̀ ẹ̀gbìn kan ayébẹ́lẹ́ àmì àtayébẹ́lẹ́ àti ṣeré jù. ẹ mọ̀ ṣeré gan. eré yẹn ti pọ̀. iná ìlọ́fà tó fi ń sọ̀rọ̀ tí ò tiẹ̀ wò gbọ́ a ní ká sọ̀rọ̀ lẹ́sẹ̀ kò bá tẹ wá sọ̀rọ̀ oúnjẹ. ọ̀rọ̀ ebi là bá sọ olórí fúyẹ́ bí abọ́ ayọ́. tọ́ pé nǹkan téèyàn máa tẹ́tí jí ni. kéyìn burúkú sí gbọ́ lẹ́nu rírìn òsì. ta ló tẹ̀ ní kó dárùn gbọ̀n sí. kò yé mi. mo dá nítorí ìjọba òun ni o tó bá nírun gbọ̀n o lè wọ ìjọba òun. wòmí wòmí àti mọ̀tẹ́ ń múlò ìjọba òun kì í ṣe rúrùgbọ̀n eléyìí rúrùgbọ̀n rẹ̀ bí ìjà mọ̀lẹ́bí yìí. kò cooperate. irọ́ o dájú tó pọ́jọ́jà lọ ni o. C'è giallo. <laughs> Eccolo lì. Eccolo lì. pia, pia. ọ̀tá pìàpìà kọ́ kò gbá gra gra kò gbá gra gra ni ó jọ ọ̀tá pìàpìà. ẹ ok mo ah! rò pé ó kiri ẹ rí. nígbà ẹ rọ pé kiri ẹ rí kọ́ oníbàárà wa ni wọ́n. ẹ ok. ẹ lọ dókítà dókítà. kò yé mi. dókítà. ẹ <laughs> eh, bó ma ti dáhùn. wà á ní wò ó. dókítà. yẹ sọ yẹs. ta ni dókítà ta ló ń dáhùn. yẹ sọ yẹs. kí ló lọ́mọ ẹ sọ nílé. lọ́mọ bá mom i don't understand my dad has become a doctor is he going to be giving us injections. <laughs> yeah yeah no no no no he won't give you guys injections even mm. if he has any injections it's meant for me. Ah. <laughs> èdè ìṣẹ̀ṣẹ̀ wọn gún ìyá wọn lọ́bẹ̀rẹ̀. <laughs> ìyẹn gbọ́dọ̀ mọ̀ sí lára àwọn ojúṣe téèyàn wá sí láyé ni abẹ́rẹ́ gígùn yìí. láyéká àgùn ni. tí jésù èdè ń ta àrí ọ̀sìn náà ń ọmọ náà. gígùn labẹ́rẹ́ yìí. ọlọ́run ṣàṣàwájọ aṣàwà aṣá. irú onírúurú èèyàn ṣàkúnú ayé ìṣá. ọlọ́run ọlọ́wọ́ gbọ̀rọ̀. ẹ Ah, ok táìmù ẹ ti tó. thrice sẹ́yìn ah, eh. yóò ṣe ṣe wọ six fifteen nù. ó kù kan ó kù kan. <laughs> Ah, ọ̀tàn ó kù kan ó kù kan ó kù kan. ogun ni. wọ́n lọ lẹ́yìn wọ́n sọ láwọn. wọ́n ti kọ́ ló fi ṣe ní ajá súnmọ́ ẹ̀ ṣe yọ̀ yọ̀ yọ̀. yọ̀ mẹ́ mi ò onílé ẹkú ilé ẹkú dédé àsìkò yìí ìrọ̀nà ẹlẹ́mú láyínká mọ̀ ń bóde kí n má bàa ṣílẹ̀ tẹ́ nítorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa pátápátá mo kì í pé ẹ kú bí ojú ọjọ́ ṣe rí ìlújùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan ṣọlá yín ká paralé bí ẹni ń parọ́ gan ó ń dira ètò bí ẹni lọ́wọ́ làkàdé ọkùnrin mẹ́ta àti bẹ́ńgá owó bàbá mẹ́ta mọ́dépò lóhùn yìí tí mo fi ń gba ìlọ́wọ́ yín. nìkan rẹ ọmọ rẹ. ó fún lómi mu ni ó wá fi ìdérí ike omi ó fi fúnyàn lómi mu irú àrùn burúkú wò ni. láì ṣe lásàrú ìwọ náà síbẹ̀ ló ń gbẹgbẹ tó láì ṣe. wọ́n fi cover cover ike ragoli sọ wá fi. bí ọ̀rọ̀ ayé ṣe rí nìyẹn tó bá ti bọ̀rọ̀ ẹ̀ báyìí wọ́n máa gbóúnjẹ lọ́wọ́ ẹ̀. so èèyàn tọrọ omi mu lọ́wọ́ ìdérí. ẹ náà wọ́n sọ pé má gọ̀ọ́ra ẹ̀ ìdérí omi ló fi fúnyàn lómi mu láì ṣe lásàrù lásàrù àtọlọ́rọ̀ ni ọlọ́rọ̀ ní kẹ́dàgùn kan kẹ́kọ̀ọ́ wọn bọ̀ kó fi kankan ní omi kọ́ wá pẹ̀sì lọ́nà ọ̀fun. iṣẹ́ mọ̀ pé mo fi pòwe ni ọ̀rọ̀ ṣèlú nàìjà nìyẹn má lọ fọ o. Hmm, kí wàá nìyẹn bá dé. ẹni tó bá ti gọ báyìí wọ́n máa tá à ń ni o. Hmm, etí òun jáde lẹ́nu ẹ̀ bó o ló ṣe jẹ́. ọ̀rẹ́ fi orí bí sikari. Ah, oorun lápòkè wá. ayérayé ọlọ́run ìyanu. oorun lápòkè wá. káì. Ah, ẹ̀jẹ̀ jésù. àti bí ìgbà kan flush toilet. Hmm, hmm yínká ayífẹ́lẹ́ lórúkọ tèmi ọlọ́run ògo ni fọkọ rẹ àrí ìró àlá tí ń gbénú ọ̀run ṣògo ògo tó ju gbogbo ògo ayé lọ wòmí ọba tí ì tètè dé bẹ́ẹ̀ ni kì í pẹ́ kó tó dé bẹ́ẹ̀ ni lójú àwọn kan wọ́n á ní kò tí ì dé mm. kò tí ì dé abunú ni ó sọ pé òun fẹ́ bu Olódùmarè ah, ah. bẹ́ẹ̀ ni abunú èèyàn ní ó pò fẹ́ bu olódùmarè iṣẹ́ nínú nìkan ló bu torí pé ó tún bu ọpọlọ gan torí adọ́gbadélẹ̀ mọ́ kù síbi kan bẹ́ẹ̀ ni hmm. a ṣe èèyàn ní lánàá tẹ́kàn kì í ní wo ẹṣin hmm. a fẹ́ lòmíì ní nǹkan kan kò sì ní fún ní nǹkan kan a fáwọn kan ní nǹkan míì kò sì ní fún ọ ní nǹkan míì àmọ́ bí ẹ̀dá bá wá ní àròjinlẹ̀ hmm. tó appreciate kékeré tó wà lọ́wọ́ rẹ o olódùmarè àwa dùn a látijọ́ mo ti rìn láyé mm. kò sí ẹ̀dá tó make excuse lórí ntọ́lọ́run fóun tó tún ní àlékórí láyé mm. bẹ́ẹ̀ ni òun mm. ojoojúmọ́ ayé ni bàbá mi Èdùmàrè ó mọ fi kún àwọn èèyàn tí wọ́n mọ appreciate ẹ̀ kò sí ẹ bá ti make excuse lórí gbogbo ntọ́lọ́run fún eh. ti ń pọ̀ àbóòrí eh. kápọ́lọ́ ń ṣeun eh. báyìí ni àbóòrí ẹgbẹ́ òun ní yóò yàrá mẹ́ta kálípẹ́ òun ti ṣe kinní kan ẹgbẹ́ òun ti kọ́lé òun èkó lẹ́yìn tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ rí àwọn kan pé àwọn kan kọ́lé àwọn ò tí ì kọ́ kò wá ti rántí àwọn èèyàn tí wọ́n gbókùn wọn lọ síbi ilé tí wọ́n kọ́ ah. tí wọn ò sunrun ọjọ́ kan ń bẹ̀ wọ́n tún wá jẹ́ kí wọ́n sọ ọjọ́ kan bẹ tuntun ní sẹkùn hmm. láyé ká wọ́n ní ẹsẹẹtì níbẹ̀ wọ́n gbọ́dọ̀ sìnkú wọn síbẹ̀ ọtán wọ́n ní kàn lọ tọrọ ilẹ̀ ìsìnkú. ibo hmm? tí wọ́n padà sí ilẹ̀ ìsìnkú ajẹ́kẹ́ gbogbo eré tó sáláyé hmm. kò tiẹ̀ tọ́wọ́ nu adùn rẹ̀. bẹ́ẹ̀ ni ilẹ̀ ìsìnkú bó ṣe lóko tó bẹ́ẹ̀ ni wọ́n lọ tọrọ ilẹ̀ ìsìnkú tàbí ká àwọn kan sì ń lọgọ lọ́hùn tí ìfáwọn ní mọ́tò ó lọ́kadà yìí tiẹ̀ tó wá ń yọ òun lẹ́nu mm, àmọ́ ẹni tí ń fẹsẹ̀ sá lọ káàkiri kò rí rí o mm. kò rí o kò rí o ẹni jáná mọ́kànlẹ́nu pẹ̀lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni mm ẹni tó ra mọ́tò tí mọ́tò sì gbẹ̀mí ẹ̀ lọ́jọ́ náà ńkọ́ lọ́jọ́ hmm. wọ́n ní wọ́n ń pop champagne pop champagne pop champagne ọ̀tán ọ̀tán ibi ọparí sínú alọ́lárí à inú egúrù lọ parí ẹ̀ sí. alọ́lárí à ah, padà rábọ̀ kí la fẹ́ bólódùmarè fa láyìnká ibi àwa ti ń dọ̀wẹ́ kẹta ń dunú yìí àwọn kan náà ìdàkejì rẹ̀ ní í ṣẹlẹ̀ mọ yàtọ̀ ó sì ń ṣeun tó wù ọba tí ń ṣeun tó wù fẹ́ ni yóò wù kò sì sẹ́ni tó lè mú sí ṣọwọ́ mọ kankan tí mo mọ̀ nípa olódùmarè oníkápá nkápá ni kò sí ní tí ò kápá kò sí bóyìnbó ṣe lágbára tó eh. àwọn ni wọ́n ṣe ọkọ̀ eh. àmọ́ ọkọ̀ àmọ́ ìbò mí èbó wọ́n ṣe bàálù eh. bàálù ń pè èbó wọ́n ṣọkọ̀ ojú omi oh. ọkọ̀ ojú omi ń pè èbó àwọn ni wọ́n ṣe ìbọn ìbọn náà tó ń pa àmọ́ kò sí nǹkan kan tí Olódùmarè ṣe tí ò ní ìkápá lórí ẹ̀ ò ní ìkápá lórí ẹ̀mí èṣù ah, ah. àti gbogbo ẹ̀mí òkùnkùn gbogbo hmm. àwọn ẹ̀mí òkùnkùn gan forí balẹ̀ f'Olódùmarè tó bá lóhùn dé ó dé tó bá tún lọ́hùn ò dé kò dé kò ṣe é tì lọ́gbọ̀ngbọ̀n hmm. kò ṣe é mú lọ́wọ́ hmm. ọba tí ò ṣe é dá dúró ni àrí ìró àláìgànràn tẹ̀tẹ̀ pátápátá barista ọlákorongodo ọba ìdìdí ìdáyé hmm. aláàfin àjọbọ hmm. òun ló lópo àjọbọ hmm. ọba àmì ọlá ọba ọlà ó ń gbénu ọlá ńlá ó ń ṣọlá ó ń gbénu ọ̀run ó ń ṣògo lára ìṣọlá rẹ̀ eh. ni kó gbẹ́nìkan sókè kó sì rí àwọn kan wálẹ̀ lára ìṣọlá rẹ̀ ni kó dẹ́nìkan sí kó sì gbẹ̀mí ẹnìkan lára ìṣọlá rẹ̀ ni kó sẹ́nìkan dọlọ́lá kó sì sẹ́nìkan di tálákà kì í yólówó bí ṣe ń dolówó láyé ká kì í yé tálákà bí ṣe ń tálákà á lóun ṣe bísínẹ́sì òun náà ni kò tiẹ̀ yóò òun ọlọ́run ò gbọ́mọ̀ ní fún ọkọ òfurufú ò wá ní fèrèsé dé hmm. tí wọ́n pè ní aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo odi ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ò gbọ́ ah. bá mi Èdùmàrè sì ń gbọ́ tinú odi bó tún ṣe amisa dùn àrẹ bó o ló ṣe gbọ́ tó di ń wí hmm. ọlọ́run ògo mọ̀ ní fọkọ rẹ̀ ọba tó mọ níta dà kó tó di kó dá wa ó mọ̀ gbàtà dá níta fẹ́ dà hmm. ó mọ̀ bìtà ti dá níta fẹ́ dà ó mọ̀ eh. àwọn tí ó fún ní platform láti dá níta fẹ́ dà láyé ó mọ̀ ìjọ àwọn tí ó gbégi dínà mọ̀ dá níta fẹ́ dà ó tún wá mọ̀ àwọn èèyàn tí ó jẹ́ ń bẹ̀. ngbọ̀ bá dá níta fẹ́ dà tán. omi ẹlòmíì súnmọ́ jíṣọ́rùn lọ eh. help kọjá help me Olódùmarè kọjá help me bẹ́ẹ̀ni Olódùmarè ní design rẹ̀ ó hmm. pẹ́ tí ó bí léèrè ah títóbi hmm. nígbìmọ̀ títóbi ní ìṣeéṣe rẹ̀ ń wù mí hmm. ọba tí ń taná mọ̀rànmọ̀ràn mú ọmọ tálákà jáde oh nínú kòsíkòsí nínú ẹ̀rọ̀fọ̀ ló ti mẹ́lòmí jáde láyé ká kọrin ló mú un láti inú ìrà wá ọmọ ọlọ́mọ mọ ti ń sọ ó wẹ̀yìn wọ́n mọ̀ pé nùrà ni ó gbé láti inú rọ̀ ọ̀hún ah. ó ní jókòó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn pàṣẹ ó kù bá balẹ̀ ni tí ó bí ọ léèrè kò ṣeé ta lọ́gbọ̀ngbọ̀n kò ṣeé bínú sí kò ṣeé bá figagbága ó ti ń jọba ká tó pè lọ́ba o kò bẹ́ẹ̀ ni kò fó rọlá tó fi rọlá kò bá wọn fowó royè tó fi ń jólóyè ta ló tú ọ láyé ta ló jù ọ lọ ọba yẹn ń tẹríba fún ọ jù yìí ń gbèjì àjà níwájú ọlọ́run olódùmarè ọ̀bánirin kíyàwó tán ọ̀bánirin lórí ìbàdàn ọba tó bá wa lórí ẹkún ó fi tẹ̀símọ́nì jùlọ lára ìṣọ́lá rẹ̀ ni kó gbẹ́ nìkan sókè kó sì rí àwọn kan wálẹ̀ ah. lára ìṣọ́lá rẹ̀ mm. ni kó dẹ́ nìkan sí kó sì gbẹ̀mí ẹnìkan lára ìṣọ́lá rẹ̀ ni kó sẹ́nìkan dọlọ́lá kó sì sẹ́nìkan di tálákà kì í yólówó bí ṣe ń dolówó láyìíká kì í yé mm-hmm. tálákà bí ṣe ní mm-hmm. tálákà mm-hmm. á lóun ṣe bísínẹ́sì òun náà ni kò tí ẹ̀ ọlọ́run ò gbọ́mọ̀ ní fọ́kọ̀ òfurufú ò wá ní fèrèsé ni mm. wọ́n ń pè ní aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo odi ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ò gbọ́ ah. bá a mi dùmàrí sí ń gbọ́ tinú odi ó tún ṣe àmísàdúrà rẹ̀ bó o ló ṣe gbọ́ ní tó di ń wí mm. ọlọ́run ò ó tún wá mọ àwọn èèyàn tí ó jẹ́ ń bẹ̀. ngbà ọba dantọ fẹ́ dàtọ. omi ẹlòmíì súnmọ́ jísọrùn lọ omi tóró rẹ̀ kò ní kó sí lẹ́nu yóò máa pariwo ní bọ̀dá ẹ̀kọ́ help mi bọ̀dá ẹ̀kọ́ help mi bọ̀dá ẹ̀kọ́ help mi bẹ́ẹ̀ni olódùmarè ní dísáìn rẹ̀ ó pẹ́ ni hmm. tí ó bí léèrè títóbi nígbìmọ̀ ah, hmm. títóbi ní ìṣeéṣe rẹ̀ ń wù mí hmm. ọba tí ń taná mọ̀rànmọ̀ràn mú ọmọ tálákà jáde oh nínú kòsíkòsí nínú ẹ̀rọ̀fọ̀ ló ti mẹ́lò ní jáde láyé ká kọrin ló mú òun láti inú ìrà wá ọmọ ti ń ni. ó gbé láti inú rọ̀ ọ̀hún ah, ah. ó ní jókòó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn pàṣẹ ó kú bá balẹ̀ ni tí ó bí ọ léèrè kò ṣeé ta lọ́gbọ̀ngbọ̀n mm, mm. kò ṣeé bínú sí kò ṣeé bá fi gagbága ó ti ń jọba ká tó pè lọ́ba o kò bẹ́ẹ̀ ni kò fó rọlá tó fi rọlá kò bá wọn fowó royè tó fi mm, jólóyè ta ló tú ọ láyé ta ló jù ọ lọ ọba yẹn ń tẹríba fún ọ jù yín gbèjì àjà níwájú ọlọ́run olódùmarè ọ̀bánirin kíyàwó tán ọ̀bánirin lórí ìbàdàn ọba tó bá wa lórí ẹkún ó fi tẹ̀síwọ́nì that. Olódùmarè ọba tó ṣẹ́gun mi lẹ́rìn màá ọlọ́dọ̀ ọba tó lójú ti eléyìí ni àtúbàjáyé yìn ògo yá o omi lára yẹ sọ wípé kò ní ṣeé ṣe ìwọ ló bá mi ṣe ó jọ wọ́n lójó fi agbára rẹ̀ hàn kò ṣe o kò jẹ́ wọ́n agbára rẹ̀ láyé mi ó máa ṣe títí ayé mi ni wọ́n máa yọ lọ́wọ́ kò ṣe o kò bá mi ṣebí wọ́n ló ṣèrò ọ̀kadà sọ́ọ́ ẹ bá mi yìn lógo mo ní títí ayé mi ni wọ́n máa yọ o ìwọ ló tọ́ láti máa gbogbo lọ. ẹ jẹ́ ká fìyìn fún bàbá ẹ jẹ́ ká fìyìn fún Jésù ẹ yá ẹ jẹ́ ká fìyìn fún bàbá ẹ jẹ́ ká fìyìn fún Jésù ọba tó sẹ́kùn mi dẹ̀rín ah, ọba tó sẹ́kùn mi dẹ̀rín o torí bẹ́ẹ̀ ìyá yín ọlọ́gbọ́ àtọ́bàjáyé yìí ògo yẹ ọ́ Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. gbogbo ènìyàn ẹ kí kábíyèsí tó wọlé dé. kábíyèsí o. ó dé ó ta gbogbo wọn yọ ó rọ wọn tòkè tilẹ̀ ó balẹ̀ bí ọ̀wàrà òjò àǹbà ohun mímu afúnilágbára tí ń jẹ́ kára ẹni ó jí pépé tó bá dàbí ẹni pàgbára ń lọlẹ̀ tí ò fẹ́ ságbára mọ́ agolo amba kan kó o gbé lura amba energy drink la fi èso guarana pèlò ó sì kún fún oríṣiríṣi èròjà aṣaralóore àti fítámì tọkùnrin tóbìnrin ló lè mú bẹ́ẹ̀ ni kò lọ́tí nínú rárá ó wà káàkiri ilé ìtajà tó súnmọ́ béèrè fún kan tiẹ̀ lónìí kó o gbádùn tó ṣàrà ọ̀tọ̀ amba drink limited tó wà ní ọgbà coco industries one coco road off akilo road ọgbà ìkẹjà lẹ́kọ̀ọ́ ló ń pin tó ń tà ìwọ náà lè bá wọn dòwò pọ̀ lónìí láti jẹ alágbàtà tàbí aláràtúntà nọ́mbà yìí ni kó pè sí zero seven zero two six zero six four four five eight amba energy drinks ṣàfikún agbára inú rẹ. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ kò mà sọ ohun tọ́lọ́run mi ẹni kò lè ṣe lásìkò rẹ̀. agbára kan wà tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is started with Christ. ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa da ìpè pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. why pastor P.O. Fajẹ Mrs. going to be our chief host join thousands of people this quarter at World Healing Evangelical Church Soludo layout Alexandra Odualaro Amak Nursery Primary School Àpáta Ìbàdàn. tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ Jésù. All right, we need to slow down a bit. comfortable òun náà àgbàlagbà níṣẹ́. alo ah, ẹ ṣé mo pé tí ọmọdé bá juni lọ́gbà mi ó gbọ́dọ̀ rán àgbàlagbà níṣẹ́. ọmọdé tó bá juni lọ. ẹ tó bá ní scope lórí <laughs> lórí ẹ bá ṣá tó ṣá pápá. o ní scope lórí báyìí. scope náà ni. ok wàá bá rẹ̀ ń mala. ọ̀gá àmàjẹkẹrẹ tó bẹ̀rẹ̀ báyìí mm. tó wo èjì àgbàlagbà wọlé àmàlẹ́yìn náà ó máa wo èjì tiẹ̀ náà. èjì kọ́ ni wọ́n pè ìdí. ẹ ẹ wà sani sẹ́tì ọ̀gá kankan náà lọ́sọ̀. kankan ọmọ kékeré tó wò di àgbàlagbà. yẹ ọ̀nà yìí nà de tó kàṣẹ àmọ kékeré tó bẹ̀rẹ̀ tó wọ èjì àgbàlagbà àmọ ké àmọ lẹ́yìn náà wọ́n bọ̀ wá bọ̀ o ò lè kú mi. ń bára yín sọ̀rọ̀ náà. a kò máa sọ ni mo máa bá wọn sọ àkókò mo máa ń jí èmi máa ń jí fúnra mi bára mi sọ̀rọ̀ ná normally. wo ìwọ lọ bá ń pe báyọ̀ wá ọ̀gá jẹ́ kí ṣé falẹ́kẹ̀ ẹ̀ falẹ́kẹ̀ lọ ìwọ lọ pe ìwọ lọ pe báyọ̀ wá lọ pe báyọ̀ wá. ọ̀gá normally now i dey advise am kó tẹ̀ ma fi ọ̀rọ̀ tẹ̀mí ṣe àwòkọ́ṣe. i dey advise am make you dey make you dey look me. you dey albosa you dey albosa sọmọ kọ́ máa fi ọ̀ra. you say you dey albosa kí ló sọ. mo ní kọ́ máa fi ọ̀ra tẹ̀ mí ṣe àwòkọ́ṣe. but you say you dey albosa. i dey albosa i dey albosa. <laughs> maybe they advised yeah i never pronounce am very well you, you try now you be albosa. i say i dey albaisa. <laughs> mo mo n ja ni amara. okay. ẹ̀sùn bìrìbìrì ẹ̀ bọ̀ mí o ìwé ìjìnlẹ̀ lẹ́kọ̀ọ́ ìgbà mi lọ. mo ń gbọ́ ẹ. àìdè albaizan bẹ́ẹ̀ ẹlùdìtà máa fi ọ̀rá tẹ̀mí ṣe àwòkọ́ṣe ibu ẹwà èdè kan ń fi ilà mi tọrọ. a ó fi ilà ẹ tọrọ. bẹ́ẹ̀ni. ọlọ́run sì gbàdúrà ẹ. àmújáde. bàbá ní dádì làwọn máa wá ní next week tuesday. dádì èwo. bàbá wa. bàbá yín èwo. ẹ ti káyà bàbá ẹ ti kò lé ẹ ti káyà. ó ó ń bọ̀ ń bí. wọ́n ní àwọn ni wọ́n gbọ́dọ̀ fi ọwọ́ ara wọn gba omi tí ẹ̀gbọ́n gbé lórí òkè so pé omi à ń bọ̀ wá gbà so wọ́n bá ti gbà mọ́ wọ́n máa gbà bọ̀dá náà ni. àwọn olùkọ́ yóò bí ló fẹ́ sọ. àwọn náà ti gbómi ọ̀rẹ́dì náà tinúgò wọn gbé ìgò náà fi rọ mi lọ bọ́tù wọn gbé lọ kẹ́ẹ̀gì ló ń gbé àgbà tó sọ tó yí sí yẹ́gun bá padà dé o ẹ jẹ́ kí obì máa lọ ní tiẹ̀ kọ́lọ̀ má jà rí ogun tráfíkì tí ó tó lè jẹ́ kéèyàn ṣe. ẹ pé kó má sáré o torí ńgbà ló ń lẹ́yìn mọ́lẹ̀ yẹyẹ bí eruku sòdí tí ìjọba máa sáré lọ mm, ó fẹ́ sáré dé Cairo ó fẹ́ sáré dé Cairo so ẹ jẹ́ kóun máa lọ torí traffic. ẹni kí wọ́n gba bàtà mr sport ọmọ fi ń gbá bọ̀. pe báyọ̀ wá pe báyọ̀ wá kóun máa bọ̀. ẹ kọ́kọ́ ṣètò àwọn ẹ̀bùn ẹ̀bùn tó wà tó wà nílẹ̀ náà zero eight zero three two three two one zero five nine. àwọn tí wọ́n fún wa ní owó ní ìjẹ́jọ́ orúkọ orúkọ ẹgbẹ́ wọn tí wọ́n ní kọ́ ẹ̀kọ́ lẹ̀ àwọn ni wọ́n ní pé ká fún àwọn èèyàn àwọn opó àti àwọn àgbàlagbà ni wọ́n ní ká bá wọn náwó owó yìí sí. Glorious Sisters Glorious Sisters Charity Organization nílùú London uh, lábẹ́ alága wọn from London Mrs. Fowowe ẹ ṣe àdúpẹ́ o tí àwọn ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá báyìí tó bá pọ̀ lókè òkun tí wọ́n ń nawọ́ sí àwọn èèyàn tó wà nílé ara ó túnbọ̀ tù wá ẹ̀ lágbára Ọlọ́run ẹ̀yin tẹ̀sí ń ṣe bẹ́ẹ̀ wọn ní fòkù yín ránṣẹ́ sílé o gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ṣe pátápátá ẹ̀ rèrè bẹ̀ ẹ̀ kéré òkò délé lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ Glorious Sisters Charity Organisation. tó wà nílùú London president wọn ni Mrs Fọwọ́wẹ̀ ẹ ṣeun yes báwo la ṣe fẹ́ ṣe ṣé ká ṣe ti àwọn opó àti àwọn arúgbó bá ṣe ṣe níjẹ̀jọ àwọn mélòó la fẹ́ múlẹ̀ ní láwọn arúgbó ṣé ká ṣe ní text message bíi ti ìjẹ̀jọ kó lè yá torí omi ń bẹ lámù. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọjọ́ ti lọ. ẹ lọ́wọ́ ẹ kúrọ̀ lẹ́wọ̀. ẹ kúrò lọ́sọ̀ ìgbé ìgbéra nìkan. ẹ ẹ ń ṣarúgbó ok ẹ jẹ́ ká fún wọn lẹ́bùn ẹ ok ẹ wá gba àǹkárá mẹ́fà tó dé unique fabrics tí wọ́n fún wa. ok orúkọ yín ṣe é kó kọ wọn lẹ̀ ok. hello hello. orúkọ yín. Alaba. adégòkè àtọ́jú. alamu. alaba alaba adégòkè. láti. láti olómi àmọ́ mo ní pé níjẹ́ ojú sá ọmọ àyànyàn wa ni o. láti olómi ẹni pè níjà ojú. ok ẹ ẹ kí la fi dóńtọ̀ ọmọ ṣẹ́ẹ̀fù ní fóònù yín tẹ́ fi pè kí ni kí ló parí nọ́mbà yín ìmọ̀ tó parí rẹ̀ dáa ah, glo ni. ẹ lè má ẹ má wọrí àti ẹ fún ẹni yẹn ní fóònù yín dání kó wá bá yín gbà á fún yín ní lèsì ọ̀pá Eh, kò sí lèsì ńlẹ̀ ok á fún wọn láǹkárá á sì fún wọn ní tíkẹ́ẹ̀tì adìyẹ torí bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ eh, ẹ ẹ jadìyẹ. bẹ́ẹ̀ ni sà. Ah, ọ̀dà ẹ má wọ̀rẹ́ ẹ má kàrá nìkan gbà náà. lọ́dà sà kí ni pààyàn lẹ́rìn yẹn ló wọ̀n jáde ṣé dandan wọn fi ń jáde ẹni. wọ́n ní kó wọ́n gbàgbà wà lọ́dọ̀ wọn ni ẹni tí ò bá ti yí rédíò rẹ lẹ̀ <laughs> yóò gé kí ló sọ pọ́rẹ́bù. ó ní kó wá gbàtà wá ó lọ́jọ́ wọnú. no be like that dem dey talk am. how dem dey talk am. ẹni wo ó ní kó wá gba sàdíà ó ẹja wọnú <laughs> ṣé ewé lọ́ní kò mú wa ni àbí. wọ́n ní kó wá gba ṣàdíyà. ẹni wọ́n bù mọ́tò kọ̀ lọ́yọ̀ tó ní ẹ̀jẹ̀ jésù ṣẹ̀dá àwọn kọ̀ wọn ò lè lo mọ́tò aláwọ̀ ẹ̀jẹ̀. <laughs> ṣe mọ̀ pé mugun ni. ṣé òkè wọ́n kún ní kọlọ rẹ́ẹ̀dì. wọ́n fún ní mútò kọlọ rẹ́ẹ̀dì wọ́n fún ni o. wọ́n fún ni wọ́n dàjẹ́. oníṣẹ́ lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù ìṣẹ̀dá àwọn kan òun lè mọ́tò òun lè lọ́mọ́tò aláwọ̀ ẹ̀jẹ̀. ẹni náà bóyá kì í jẹ díẹ̀ ni <laughs> aláwọn kan sì jẹ àwọn kan yìí jẹ jẹ àwọn kan yìí jẹran àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé ẹja ni wọ́n ń jẹ wọ́n yìí jẹran. àwọn kan tó wà tó máa ń jakun. àwọn kan wà tí wọ́n ń jẹ di àwọn kan wà tí wọ́n ń jẹyin lásán wọ́n gbọ́dọ̀ jẹ di àwọn kan wà tí wọ́n ń jẹ di ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ jẹyin. àwọn kan gbogbo ẹ̀ ní. àwọn kan wà tó ń jẹyin tí wọ́n ń ja di ẹ̀. <laughs> hello ẹ kúrọ̀ lẹ́ orúkọ yín mo lẹ ti ń pè ẹ yí rédíò yín lẹ́wà bẹ́ẹ̀ni sá. bóyá ká fẹ́ lò mí. hello. hello. hello sọ. orúkọ yín bolẹ́ ti ń pè ọjọ́ tilẹ̀ ṣe kíá. ọlásìndé àbí àkókò mi gbajúgbàdàn. ẹ nítorí kò tiẹ̀ sòótọ́ lónìí. ẹ jọ́ tóbi ọlọ́ọ̀ ẹ jọ. màá fún ẹ màá fún ẹ mo ti gbọ́ àfún ẹ wọ́n wá gba tíkẹ̀tì ọlọ́ngbẹ́ díẹ̀. kọ́sọ́mà dáadáa ni. kọ́sọ́mà dáadáa ni. àbíbù máa ń wọlé dáadáa. ẹ gẹ kó ń bi rédíò yín. ẹ lọ́wọ́ ẹ kúrọ̀ lẹ́wọ̀n. ẹ kúrọ̀ lẹ́sà. orúkọ yín bọ̀lẹ́ ti ń pè. Ibrahim Lawal láti Ayégún Olómi. Ibrahim Lawal láti Ayégún Olómi. kí ni ká fún yín ẹ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ kí n fún yín ah ní tó bá ti wù mí ni. tó bá ti wù yín NPG Farms ní kí n fún yín tíkẹ́ẹ̀tì adìyẹ ẹ wá ẹ má gba tíkẹ́ẹ̀tì kẹ́ lọ gbé adìyẹ kan ní NPG Farms. hello hello ẹ kúrọ̀ lẹ́ o. Ah. hello ẹ kúrọ̀ lẹ́ o. ẹ kúrọ̀ lẹ́ o. orúkọ mi ni Sadiq Ọláìdé sodiq ọláìdé láti fẹ́lẹ́lẹ̀. ok sodiq ọláìdé láti fẹ́lẹ́lẹ̀ ẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà láti unique fabrics. ẹ ẹ jẹ́ kí first fabrics mọ̀ kó sí ní sílẹ̀ ni ok wọn náà ń kó bọ̀ ok ẹ lọ́ ẹ kúrọ̀ lẹ́ o. hello. ẹ lọ́ ah, ah, ẹ kúrọ̀ lẹ́. àyìnbí balógun kúkú látẹlẹ́gùn. ẹ ẹ tún sọ ẹ tún sọ àyèbí ah, kòkòrò ah, láti ẹlẹ́gùn. kò mú àgbórúkọ yín ṣe ẹ sọlẹ̀ kan sí. àyèdè kúkú àyèdè kúkú àyèdè kúkú àyèdè kúkú àyèdè kúkú láti ẹlẹ́gùn ok ẹ ẹ máa bọ̀ kẹ́ wá gba kí ni ká fún yín ọ̀dà ẹ wá gba aṣọ àǹkárá ọ̀pá mẹ́fà láti ọwọ́ Unique Fabrics. àbá sì fún àwọn èèyàn nílé ìsìn nígbà tí wọ́n apex láwọn máa kó lè sìn wọn wá bóyá ká kúkú fún àwọn èèyàn náà nílé ìsìn sílẹ̀ ok. hello. hello Esther Adéníran ni o. kí lẹ pè mà. Esther Adéníran. ok ẹ máa bọ̀ kẹ́ wá gba ẹ wá gba tíkẹ̀tì kẹ́ lọ gba adìyẹ ní NPG ah, Adéọ̀ṣun ẹ jẹ́ ká hello. hello sà. ẹ yí rédíò yín lẹ̀. ọlọ́dúnfẹ́ ìjọkẹ́ láti mọ́níyà. kí lẹ pé. ọlọ́dúnfẹ́ ìjọkẹ́ láti mọ́níyà. láti mọ́níyà àǹkárá ọ̀pá mẹ́fà la máa fún yín àbí ká fún ọ ní lèsì ẹ jẹ́ ká fún ọ yín ní lèsì apes fabrics lace ọ̀pá márùn-ún tó jẹun dénú. hello hello. hello. ẹ kúrò lẹ orúkọ yín. kúndúrátù ọ̀làdẹ́pọ̀. láti. látòdè. ẹ ṣeun ma ẹ léèsì ọ̀pá márùn-ún là á fún yín lọ́tọ̀dọ̀ Apex Fabrics ọ̀yà ká dá dúró bẹ́ẹ̀ lẹ́ni nǹkan tá a ṣe rèé àwọn arúgbó la fẹ́ fún ní owó tí Glorious Sisters charity organization láti ìlú London tí wọ́n fún wa eh, arúgbó tí ó bá sì wá ní tá a ṣe rè nọ́mbà ọ̀tọ̀ là á lò lẹ́nìí eh, ẹ jẹ́ kí n ṣe báyìí. ok eh, a máa ok ẹ send text message sí nọ́mbà yìí arúgbó ni mí kẹ̀dẹ̀kọ oyè ọdún yín sí ẹnì kọ́ mọ́ bá yín tẹ̀ arúgbó bẹ̀rẹ̀ láti seventy o tẹ́ ẹ̀ báyìí tí ì pé seventy tẹ́ ẹ bá dé tá a bá fún yín ẹ má bínú o nọ́mbà tẹ́ ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí rèé zero eight one seven two nine one three three five zero. 0817 291 3350 ẹ kàn tẹ àtẹ̀jíṣẹ́ orúkọ yín òpó nìyí sorry arúgbó nìyí òye ọdún tẹ ẹ jẹ́ ẹ kó pọ́nmọ́ tẹ̀sí o òpó mọ́ tẹ̀sí àwọn arúgbó la fẹ́ fún ni àwọn tá a bá sì ti mú oye nọ́mbà tí owó tó wà nílẹ̀ bá ti ká àwọn tó bá kọ́kọ́ wọlé là fún ẹ ṣeun. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ pariwo kò alágbo ẹ pariwo rẹ̀ o. bá mi sọ tó dára ni. kòláàkì alágbó bitters mara ń dáṣẹ́ ká ohun mímu tá a ṣe lọ́tọ̀ tá a yọ láti inú àwọn egbòogi ataraṣe sọkọdaki lójú iṣẹ́ sàgbàdàdàn nígbàkigbà ẹ̀yin ọkùnrin kí ló tún kù tá a bá ti ní kòláàkì alágbó bitters nílé ìgbafẹ́ níbi fàájì ẹ bèrè fún kòláàkì alágbó bitters pẹ̀sẹ̀ lọ́kọ̀ ẹ̀ ní balẹ̀ tí kòláàkì alágbó bitters bá dórí kìríkì ara gbéra ẹ ara pẹ́pẹ́ là gbẹ́tù ní lẹ́ máa fi wọlé sí ní gbangba àríyá kan tó ń bọ̀ lọ́nà tó máa mèlú tètè táwọn ìràwọ̀ òṣèré ti máa pitú lóríṣiríṣi ní gbàgede kòláàkì alágbo ẹ má sọmọrí ẹnu o òun lẹ́ máa fi wọlé iléeṣẹ́ kòláàkì alágbo international ló gbé jáde nọ́mbà thirty three a adébáyọ̀ duwate lẹ́kì phase one lẹ́kọ̀ọ́ tẹlifon zero eight zero eight three six seven eight four five one àwọn wọlágbàtà káàkiri nàìjíríà kòláàkì alágbo bíi tàṣí wọ̀lú ẹ̀bí ti takrẹ́taka. àní kí lẹ́ ń mú kòláàkì ǹjẹ́ ìwọ fẹ́ láti mọ̀ nípa travels and tourism business àbówò láti build career ní travels and tourism industry tó bá rí bẹ́ẹ̀ darapọ̀ mọ́ iléèwé tashla institute of aviation and tourism tó wà nílùú ìbàdàn láti kẹ́kọ̀ọ́ gboyè professional program láwọn ẹ̀ka ẹ̀kọ́ bíi airline ticketing and reservation travel agency management electronic booking tools àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ ni ó sọ̀wọ́ náà dògbóǹtarìgì travel agent tó sì bẹ̀rẹ̀ business rẹ lójú ẹsẹ̀ torí pé ó ti dònímọ̀ ìjìnlẹ̀ visa expert visa consultant tó sì tún lè ṣe àwọn visa package fáwọn èèyàn láti lọ sáwọn orílẹ̀-èdè bíi America UK Canada Australia Dubai Mecca Jerusalem Japan àtàwọn orílẹ̀-èdè míì tó kù wọ́n tún kọ́ bó ṣe lè máa búùkù tàbí ra tíkẹ́ẹ̀tì tó ṣìpù àti bó ṣe lè máa pákéjì àwọn local and international tours sáwọn orílẹ̀-èdè bíi Dubai Kenya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ má jẹ́ káǹfààní yóò fò ooru o ọbẹ̀ ni Travels and Tours Industry fáwọn tó bá já sí pè wọ́n tàbí kó WhatsApp wọn lórí nọ́mbà yìí 0806 354 6106 lẹ́ẹ̀kan sí 0806 354 6106 tàbí kó yọjú sí wọn ní nọ́mbà 64 Fobam House Samonda Ìbàdàn Tashline Institute of Aviation and Tourism ọ̀nà tààrà láti di travel agent graphics tó dáńgájíá. ọlọ́run olúborí òun ò kú iṣẹ́. ó ti yá ẹ wá bá wa ṣe àjọ̀dún ọdún kẹrìndínlógún làwọn ṣe ò lórí òkè àbílà. hallelujah ọlọ́run alaye tó ń dábìrà lórí òkè àfilámọ́tẹ́nà fàyàmúlòkọ ìbàdàn ọdún kẹrìndínlógún ìdásílẹ̀ ti kò mọ̀ndé mẹ́ẹ̀tẹ́ ti wọ́n ọdún ìlà ó ti bẹ̀rẹ̀ títí wọ sátidé june five ọdún yìí pẹ̀lú ìtọ́ni àtọ̀rọ̀ ẹnu wòlíì bàbá àti màmá olúborí ìwé àdúrà àti ìdánilẹ́kọ̀ọ́ àkórí àjọ̀dún ní látàrẹ̀ àlejò pàtàkì tó máa mínísítà ní wòlíì ọlọ́run prophetess naomi sílẹ̀kùnọ́lá olórí ọ̀ní ilé-ifẹ̀ àtọ̀pọ̀ gbajúgbajà olórin ẹ̀mí tó ń bọ̀ àwọn bíi bíi sí aláwìyé àlùkò yẹtùndí ààrẹ báyìí kẹ́hìndé adé adégbòdu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. don't miss this prophetic and apostolic encounter because our God is ready to do you good. látọ̀lọ́ nsogolo samuloko ọ̀nà kọ́rọ́. ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ orí o kàfílà mountain of fire. ẹ tún lè pe zero eight zero two three three eight one four one seven tàbí zero eight zero three four zero three seven two nine seven. àjọ̀dún ìdásílẹ̀ orí o kàfílà tọ́nu ìtumọ̀ àdùn yàtọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹ káàbọ̀ padà ká tó ká tó ka orúkọ àwọn màmá wa tí wọ́n máa wá ayé kí n sáré dá àlejò mi lóhùn ẹ kúrọ̀lẹ́ bàbá ẹ kúrọ̀lẹ́ sà orúkọ yín orúkọ mi ni olúwaṣeun fágbẹ̀sán. olúwaṣeun fágbẹ̀sán. bẹ́ẹ̀ni. iléeṣẹ́ wo lẹ wá ṣojú. iléeṣẹ́ espn global ni mo wá ṣojú. espn. espn global. global láti máa ń gbọ́ nípa ẹ̀ náà òun ni mo wá ṣojú lẹ́nu. ok ẹ ah. kí ni ṣé espn ti wá pọ̀ lóríṣiríṣi báyìí èwo ni tọ̀dọ̀ yín. Mm, espn global actually there are there's just one espn global. okay but nǹkan tó ṣẹlẹ̀ ni pé just like uh, I was speaking to, so, to someone today ó sọ fún mi àwọn nǹkan míì tó ti gbọ́ I discover pé àwọn nǹkan wà tó jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé àwọn nǹkan tí wọ́n sọ fáwọn èèyàn kìí ṣe bó ṣe rí exactly bóyá torí pé wọ́n tún ń wo bọ́n ṣe lè rí àǹfààní míì láti jẹ lára wọn. Ah, ah. ẹ̀ẹ́dùn èwo ni tọ̀dọ̀ yín ń bọ̀ lọ́fíìsì ti yín. àwa wà ní Jọkẹ́ Plaza ẹ̀yin lẹ wà ní Jọkẹ́ Plaza ní Bódìjà Ìbàdàn. àwọn tí wọ́n wá ń tó. ṣe rí ESPN Global ẹyọ kan ni okay. marketing plan ESPN Global náà ẹyọ kan ni ẹyọ kan ni ṣùgbọ́n ẹlòmíì wọ́n jẹ́ kí àwọn míì wọ́n jẹ́ káwọn èèyàn rí kúlẹ̀kúlẹ̀ nǹkan tó wà ń bẹ̀ gan. ìgbà yẹn tú jáde fún àwọn èèyàn. ṣùgbọ́n gbogbo nǹkan tó wà nípa ẹ̀ làwọn máa ń tú jáde ẹni yẹn sọ fún mi lẹ́nu ó ní pé òun rí i pé àtìgbà tóun ti débìbà yìí kò sí nǹkan kan tá a fi pamọ́ fún anybody ok kì í ṣe pé yín ń gbowó lọ́wọ́ èèyàn àbí ah, ẹ̀ ń gbowó. number one àgbowó ah, àgbowó ah, sẹ́mínà lọ́wọ́ èèyàn. owó registration kọ́ ni mò ń sọ ẹ̀ gbowó sẹ́mínà. àgbowó seminar. ǹjẹ́ ẹ̀ ń gbowó báyàn invest. ẹ oye tẹ́ni yẹn bá fẹ́ invest ló máa invest straight to the company àgbowó lọ́wọ́ anybody ok a ṣe fún rẹ. a ṣe fún rẹ a kàn lè put it through on bó ṣe máa ṣe. ok kì í ṣe pé ó máa kó wá fún yín. in fact ẹni yẹn sọ fún mi pé ọgbà tóun tó dọ́dọ̀ wa nù tó rí pé ó pọ́síbù pé àwa la máa kọ́kọ́ sọ fóun pé ó pọ́síbù kóun máa mọ́nítọ̀ ẹ̀ fúnra wọn kóun máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ fúnra wọn láì fi pé kíkọ́ yẹn lẹ́yìn ń kọ́ àwọn èèyàn ẹ kì í ṣe pé kẹ́ ẹ kó wá kẹ́ máa bá wọn ṣe ọ̀kan máa invest sọ́dọ̀ yín bẹ́ẹ̀ni ok and nǹkan kan wà tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ lénìí ok ṣe rí a máa ń pè nǹkan kan ní decentralized system a dẹ̀ ń pè nǹkan kan ní blockchain technology blockchain technology yẹn nǹkan tó mìín ni pé àwọn tí wọ́n bá lò fún iléeṣẹ́ wọn tán bá fi dá nǹkan kan sílẹ̀ hmm. ó máa ń dé pọ́ìntì kan tó jẹ́ pé àwọn ká ní pé àwọn tán da sílẹ̀ gan kan tí wàá sọ pé àwọn fẹ́ mú lọlẹ̀ kán láwọn fẹ́ stop ẹ̀ ó máa kúrò ní agbára wọn hmm. nǹkan tán ń pè ní decentralized system nìyẹn now pọ́ìntì tí ESPN Global ti dé dúró nìyẹn níbi tó jẹ́ pé ká sọ pé àwọn bọ́ọ̀dù tí wọ́n fọ́ọ̀mù ẹ̀ gan ká sọ pé wọ́n ti ẹ̀ mú balẹ̀ tó jẹ́ pé àwọn gan ò ní agbára yẹn mọ́ Eh, we are eh, at that point now. àwọn tí wọ́n ń ṣojú yín tí wọ́n ti máa ń wá tẹ́lẹ̀ máa ń sọ kinní kan ipe kéèyàn ó rí àrídájú kó tó di pé bá yín dòwò pọ̀ ó sò dá yín lójú débẹ̀ wípé tí ò bá ti tẹ́yàn lọ́rùn kéèyàn máa wà sọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni téèyàn bá pè mí nígbà mi wá sọ pé bros ẹ jọ ṣé kí nìyẹn jẹ ní o màá ní sà mi ò ní sọ fún yín bóyá ó jẹ ní àbí kò jẹ ní o. tẹ́ ẹ lè sọ ẹ̀yin ẹ wá wò ó kẹ́ ẹ jẹ́ ká fi kúlẹ̀kúlẹ̀ hàn yín fúnra yín lè máa determine pé ṣé kí ni ò jẹ́ ni o àbí kò jẹ́ ni. ok so wíwá tí wọ́n fẹ́ wá sọ́dọ̀ yín ẹ fẹ́ kọ́ wọn ẹ fẹ́ dá wọn lẹ́kọ̀ọ́ a máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè invest tẹ́ẹ̀kan ní máa tẹ́ẹ̀kan ní máa wo sport for pleasure alone you can invest in sport and get a return. agreed um, genuity yẹn ni ó ṣe pàtàkì ó wà very important ó wà very important gan báwo ni ẹ ah. ṣe fẹ́ fọkàn àwọn tó ń kówó lé lọ́pọ̀ ẹni sọ̀rọ̀ àwọn tí wọ́n ń kówó lé báwo lẹ ṣe fẹ́ fi wọ́n lọ́kàn balẹ̀ wípé owó wọn ò ní wọgbọ́ àtú. ṣe rí àwa náà ní understanding pé àwọn èèyàn ti forí gba oríṣiríṣi. good. and ká tó pèrò sọ́kọ̀ anything àwa ti máa wádìí ẹ̀ dájú. E not only that we also tell people láti wádìí nǹkan táwọn náà fẹ́ ṣe dájú mo máa ń sọ fáwọn èèyàn pé torí pé brother mi ló introduce mi sí is not the reason fún mi láti ṣe àbẹ́ni yẹn súnmọ́ mi gan mm-hmm. ẹ̀yin náà ṣe ìwádìí tiyín kẹ́ ẹ sọ pé nǹkan tá a sọ ṣé bẹ́ẹ̀ ló rí ṣé nǹkan tí company claim ṣé wọ́n ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. tí wọ́n bá fẹ́ dáwọ́ lé bí èlò ni wọ́n lè fi bẹ̀rẹ̀ ìdókòwò. ẹ a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa sọ pé ìtó fẹ́ kéré jù ní three hundred and seventy five thousand but now a ní ìtó tún kéré jù báyẹn lọ tó jẹ́ bí three fifty eight thousand five hundred not only that oye tẹ́ni yẹn tún máa máa rí lóṣù ó tún ju oye tí kò bá máa rí tẹ́lẹ̀ lọ because the company is moving from face to face making it better for people. okay. so uh, with a lesser amount you are getting more even now so àwọn tó wà ní package ti tẹ́lẹ̀ yẹn gan they are migrating to this one because benefit ẹ̀ tún ju ti tẹ́lẹ̀ lọ and that is the uh, one of the one of the things tẹ́lẹ̀ rí for a good company nìyẹn. fún àwọn tó wá fẹ́ wá jẹ àǹfààní àti àwọn tó fẹ́ wá fún ìdánilẹ́kọ̀ọ́ láti kọ́ nípa ẹ̀ ìjọ́ wo ni ìdánilẹ́kọ̀ọ́ ìfẹ́ wáyé. a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọ̀la ní Jọkẹ́ Plaza Jọkẹ́ Plaza ló wà ní ẹgbẹ́ Trans Amusement Park òun ló dẹ̀ tún wà ní opposite uh, gate ẹ̀kan náà wà ní opposite uh, Access Bank ní Bódìjà ọjà so Jọkẹ́ Plaza block H H for house Jọkẹ́ Plaza block H number fourteen. ṣé ọ̀la nìkan ni. ẹ ọ̀la nìkan kọ́ ṣùgbọ́n a máa a máa ṣe lọ́túnla náà a máa ṣe lọ́la kò síjọ́ tá a kì í ṣe. ok aago mélòó ni. ṣùgbọ́n since ta announce báyìí eléyìí máa wà more uh, explicit aago mélòó ni aago mélòó ni. aago mọ́kànlá la máa ṣe. kí ni kéèyàn mú dání bí owó wọlé o. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ kàn ṣáà mú nose mask yín dání kẹ kẹ keep uh, covid nineteen uh, protocols. kò sówó wọlé that's all you have to do. ẹ ní ìdá àti mówó kankan dání. ok it's free. ẹ tẹlifóònù nọ́mbà yín kọ́ téèyàn bá fẹ́ pè. àwọn nọ́mbàs tẹ lè pè wá sí ni zero eight zero seventy two thirty one forty two thirty two lẹ́ẹ̀kan sí zero eight zero seven two three one four two three two tàbí zero eight zero three three six six three one nine seven. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Shine. tó máa ṣe lórí òkè àánú CAC mountain of mercy district headquarter nínú pàdé àdúrà májẹ̀mú yẹn mercy once again àkórí ìtòsí karùn-ún tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday nineteen the Friday twenty first May I am the alhamdulilah sí olúwa ni mí. jésù ẹni tó ṣẹ̀dá rẹ ti dẹsẹ̀ dúró. lórí òkè àánú láàrin ọjọ́ mẹ́ta ọwọ́ rẹ ló kù sí. ìwọ náà wàá béèrè ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ẹni tó dá ọ. wá kílẹ̀mù bùkún rẹ. iṣẹ́ rere àti ìgbédìde rẹ. jésù ṣètò ń fẹ́ tó gbẹ̀rẹ̀ lábẹ́ ìfàmì òróyàn. prọfẹsẹ̀gun ìṣẹ́dowó rẹ́bẹ̀rẹ̀ dr israel ẹ o fún ẹ. mercy once again mass choir ló máa léwájú àwọn olórin ẹ̀mí. bàbá prophet moses evangelist aládé jp pẹ̀lú ọmọ wòlíì pásítọ̀ àìsáyà o aládé jp ní o máa gba gbogbo èèyàn lálejò wákàtí àdúrà mẹ́jọ láàárọ̀ aago mọ́kànlá ní sọ́ọ̀rù máa bẹ̀rẹ̀ láṣálẹ̀ ọ̀nà gbogbo ni kẹ́ wádìí ọjọ́ tàbí ẹ̀bẹ̀ dí láti bẹ̀ ní kẹ́ ti wọ́kọ̀ olùṣọ́ cac mountain of mercy lẹ́dẹ̀ yẹn tí ọlọ́run ẹ̀wọ́ tó ń gbọ́ mi wá gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ jésù. move can't you see i'm get out of the way. Oh, I finish get out of the way. There's a million things you want from life. Stress isn't one of them. Visit your app store to download the Safe Butter app today and cruise past traffic. All rides are 30% off. If you're a first time customer, use the code SBGENG to get 400 Naira off your first ride. Safe Butter, Safe Okada. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Thank you. káàbọ̀ padà. ìsọ̀pẹ̀lẹ̀ ló yẹ ká ṣe ayé gba jẹ́jẹ́. ibi kó o máa bá mi sọ̀rọ̀ láti inú mọ́tò eob ni o ó wà nú mọ́tò lọ́nà èkó tó ń pe studio bákin kúkú gbé ẹ sílẹ̀ kájọ máa ṣe program lọ. ayé tuntun ayé màlẹ́. alámùjú kúrò díẹ̀díẹ̀ àwọn màmá wa tí eh, eh, a máa fún ní owó yẹn rèé o wọ́n ti kọ orúkọ wọn wá àwọn tó kọ́kọ́ wọlé ọláníyì alirat rebecca ọlátúnjí arógundádé suliat amdalat shehu banilọ́sìn ọláwùmí bamilọ́sìn ọláwùmí ọládọ̀yìn christiana bọ́látitó fúnkẹ́ agboola kẹ́mi ajayi jẹ̀lílá ayọ̀ bámidé fúnmi lawal jùmọ̀kẹ́ ọláyíwọlá janet ọláníyan fúnmilọ́lá agbolúajé felicia akínadé fagbọ́ rachel olúrẹ̀mí risikat jimoh ìyábọ̀ pópóọlá kafayat adétóun òkèlẹ́yẹ òyìnlọ́lá àwọn nọ́mbà tí ó kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ tí wọ́n wọlé nìyẹn tó bá di ní ọ̀la ní aago méjìlá lọ́sàn-án ọ̀la ẹ wá kẹ́ wá gba owó yín lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ Glorious Sisters Charity Organization tó wà nílùú London àwọn ni wọ́n fún wa lówó ipe ká pín fún àwọn arúgbó wa eh, president wa Mrs. Fọwọ́wẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe àdúpẹ́ o. ayé tótó ayé mà lọ kí láti máa ṣayé yìí sí o kò yé mi. ní ìjẹjọ a sọ̀rọ̀ nípa èyí tá à ń bábọ̀ láti ìjẹ̀ẹ́dógún ṣùgbọ́n torí ìdí kan àbí ìkejì àwọn tí wọ́n ń lọ̀rọ̀ gangan ò lè wá ní ìjẹjọ la ní ká fún wọn lóore ọ̀fẹ́ pé tó bá di ọ̀sẹ̀ yìí kí wọ́n padà wá sórí ètò yìí kó tó di èní mo ti ní àǹfààní àti bá alàgbà adéwùsì gbẹ̀ngà àròlé mo ti bá wọn sọ̀rọ̀ láìmọye ìgbà àwọn àtẹ̀ránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀rí nǹkankan tán fi ṣọwọ́ sí èmi èmi fi ránṣẹ́ sí wọn àárọ̀ yìí tí wọ́n tún bá mi sọ̀rọ̀ wọ́n ṣe àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lọ́pọ̀lọpọ̀ fún mi tó fìdí ẹ̀ múlẹ̀ yìí pé wọ́n ń ṣiṣẹ́ lórí tí wọ́n tó wà ńlẹ̀ yìí kódà wọ́n gbé àlejò ńlá kan dìde láti Àbújá tí wọ́n sọ pé wọ́n darapọ̀ mọ́ mi wàá mọ̀ bóyá àlejò yẹn ti dé sà wọ́n ti dé láti Àbújá torí ọ̀rọ̀ yìí náà ni wọ́n ṣe wá àdúpẹ́ àdúpẹ́ Ọlọ́run á pọ́n yín lé fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ ní ìgbà àkọ́kọ́ àti àwọn tí wọ́n gbọ́ tí wọ́n mọ̀ pé là ń sọ ọ̀rọ̀ Sports Council Ọ̀yọ́ State ń là ń sọ arákùnrin tí ó yẹ kó ṣojú ìpínlẹ̀ ọ̀yọ́ ní gymnastic ṣùgbọ́n tí ò lọ bóyá àìlọ yẹn ló wá jẹ́ kó máa mú àtàmọ́ mátàmọ́ gbàdógóje èrò wájà ṣùgbọ́n pẹ̀lú àwọn ẹ̀rí tó tún wá kó wá àti àwọn míì tí wọ́n ń padà á pè ipe bó ṣe ríre bó ṣe ríre bó ṣe ríre ọ̀pọ̀ tún fi ojú míì wò la fi fún àwọn aṣojú sport council ní ààyè ipe kí wọ́n sọ bí ọ̀rọ̀ ṣe rí láti ọ̀dọ̀ títí wọn ní ìjẹ́ẹ̀dógún tí wọ́n wà ń bí àsìkò wa ti lọ àráyè sọ̀rọ̀ lé lórí dáadáa débi pé wọ́n aráyè ṣàlàyé kódà ó dùn gm yẹn débi gẹ́ pé ha orúkọ òun tán dá sí yẹn ó ká òun lára gan pé ha mo ní ẹ má bínú tó bá di ní ọjọ́ mẹ́jọ ìyẹn ní ìjẹ́jọ́ pé kán wá ṣùgbọ́n wọn lè wá ní ìjẹ́jọ́ èmi ò sì wá mọ̀ yìí pé wọ́n ti pe kẹ́ni ògúnmi lọ́rọ̀ wọ́n ti sọ fún kẹ́nì pé kó sọ fún wa pé àwọn ò nílé wa kó tó ti pé àwa tún bọ́ sórí rédíò táwa ń pè wọ́n pé à ń retí wọn o à ń retí wọn o wọn ò tí ì dé ṣùgbọ́n lẹ́ni inú mi dùn wípé wọ́n wà ń bí mi ìmọ̀ bóyá ẹ gbọ́ rédíò níjẹ̀jọ́ sà. ẹ mi ì fi bẹ́ẹ̀ gbọ́ ṣùgbọ́n. ẹ jẹ́ kí n kọ́kọ́ kí n pé ẹ kú ìfọmọnìyàn ṣe orúkọ yín sà. Gbóyèga Mákindé orúkọ mi. Gbóyèga Mákindé. èmi ni general manager Ọ̀yọ́ state sports council. ẹ̀yin ni GM Ọ̀yọ́ state sports council. gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ gbọ́ sí yes mo gbọ́ sí iṣẹ́ mọ̀ pé a ti kọ́kọ́ wá sí orí rédíò. bẹ́ẹ̀ni. before tá a fi ráyè wá. bẹ́ẹ̀ni nítorí pé tí a bá fẹ́ wá a máa ní àwọn ẹ̀rí kọ̀ọ̀kan. láti fi dé ọ̀rọ̀ yín múlẹ̀. ìyẹn tí a mú wá láti Àbújá yìí. láti Àbújá yìí. but ṣẹ́ni tí a bá tọ̀ ọ́ wá látẹ̀yìn tàbá wò ó ẹni yìí ti wà lọ́dọ̀ wa láti twenty thirteen. ok títí wọ twenty twenty. bí ọdún méje ni.